òfin mẹ́ni tó ṣe abẹ́rẹ́ òfin onígun mi òfin mẹ́ni tó ṣe abẹ́rẹ́ òfin onígun mi lórí èpẹ̀ táwa yìí lórílẹ̀‐èdè tá à ń gbé níbikíbi tá a bá ti wà ó yẹ ká máa ṣọ́ra ṣe torí ká má bàa lùfín ọ̀rọ̀ ní pani ọ̀rọ̀ ní lani ọ̀rọ̀ ní gbani ṣùgbọ́n abẹ́rẹ́ òfin onígun. ṣé abẹ́rẹ́ òfin kò ní gún mi yẹ òfin ṣe o abẹ́rẹ́ òfin kò ní kò ní gún mi. ọ̀rọ̀ la fi dáyé ọ̀rọ̀ la fi dá àwọn ọmọ ènìyàn ọ̀rọ̀ ó tóbi gan ni ọ̀rọ̀ la fi ṣẹ̀dá ọ̀hún ayé ayé ti tóbi tó ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni. àwọn ẹni àwọn ẹni ìjà lójú méjì. mi ìfẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni mo wúlò pé time ta wáyé mo need láti sọ̀rọ̀ síta. ọ̀rọ̀ máa sọ báyìí máa sọ báyìí. mi ìfẹ́ sọ ni ṣé mo wí pé àwọn tí wọ́n pa ẹni tó ń gbé lọ ìmọ̀ mọ̀ wọn dáadáa mo dẹ̀ mọ̀ wọn dáadáa tí bá rí wọn bẹ́ẹ̀ máa point wọn kọ̀ọ̀kan nípa ní tó parí pẹ̀lú tó parí ẹjẹ ń bọ̀ ọ̀nà ẹjẹ máa ṣó sọ́lẹ̀kùn náà ẹgùn mọ̀ àwọn tó pa ẹni. yes mo mọ̀ wọ́n dáadáadáadáa ni mo mọ̀ wọ́n ah! ó mà burú gan léèyàn o ṣé tí wọ́n fẹ́ gbọ́ mm-hmm. ṣé bí àwọn tó jẹ́ bàbá àṣàlẹ̀ wọn gangan gangan mo tún lè sọ wọ́n. bá ah. a wọ́n bọ̀ nílẹ̀ ìdúró lọ́wọ́ ọ̀dẹ̀ sí nílẹ̀ má sòótọ́ díẹ̀ díẹ̀ ah! tí wọ́n lè fọwọ́ bò mí lẹ́nu jẹ́ kí n sọ tẹnu mi eh, eh. ṣé wọ́n ti gbọ́ hmm. ṣé rí àwọn tó ṣiṣẹ́ yìí hmm. tí wọ́n bá jẹ́wọ́ mo kàn fẹ́ fún wọn ní time díẹ̀ ni tí wọ́n bá ti jẹ́wọ́ mo ready láti expose wọn sára eh, ní pé ah, àwọn tí wọ́n pa ẹni yìí ní oṣù ọ̀pẹ̀ tó lọ́dà nìyẹn ó ti ká ó ti ká ẹni bóyá pa ẹni yìí ní kò dáa mo mọ̀ wọn mo tẹ̀ máa jẹ́wọ́ fún gbogbo èèyàn báwọn náà pa mo máa sọ. virus so we ìwé náà wò but tell me who is this particular girl kì í ṣì tì í nà. wàá mi ò mọ̀ but I'm a track shit. bá wò dáadáa àrípẹ́nu mú ó bẹ dáadáa. seriously pii gam. ni mo yó mi ò mọ bébí ọmọ ẹnìkan bámúbámú ni mo yó. get it now, Jim. Okay. All thank you. Confirm. She's the one. fèrè agili tí ṣògùn àìkú pé bá gili tí ó kú kò ní lè rẹwẹ fi ṣòwò. Sorry, who's there? Àyíká lọ síta pẹ̀lú mi, èmi ni o. Ah. Fáànì yẹn nú. Ọmọlára ni màá. Ah, wọ́n ọmọlára. Màá. <laughs> Ẹ jọ̀ọ́. yé jù. gbé ojú ẹ sókè. ṣó mọ̀ wá. o dá ojú mi mọ̀. lóòótọ́ ni eégún mọ́ ni èèyàn ò mọ̀ ọ̀pọ̀ èèyàn ló mọ̀dò odò mẹ́ni kankan ìdí nìyẹn tó lè anybody lọ anytime ìwọ ló ń pariwo kiri ó ń ṣe live video Come ayé lè rí ẹ o fẹ́ gain more followers àbí a máa jẹ́ kó trend blogger tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lẹ́nu á gbé ẹ òun gan gain lára ẹ ojú àlà wàá gbọ́n. ẹ ju ẹ̀wọ̀n mi mi ò dé ní kankan mọ́ mo kàn sọ nǹkan tí mo rí ni àǹtí. tọ́lọ̀. ọkù ọkù sá ẹjọ́ torí ọlọ́ mo fọ́ lọ́rùn bẹ́yìn àtìgbà tó ti wọlé mo pé ojú yìí tutù ìjọba mi bá wà búrò yìí sọ̀rọ̀ kó má ṣe kankan fún mi ẹ mo promise i swear to my thing omi ní mi ní sọ ìsọkúsọ mọ́ mo tẹ́tí mi wí. mi ìwé ni kọ́kọ́ ìjọ ọkọ ọlọ́run ọlọ́run ni mo fi búra. ẹ̀mí ìlú àlẹ́. ẹ̀mí. ìwọ nìkan. èyí ó dá lójú. ìdí pọ́nrọ́ fún mi ẹ ti pọ́n kan tó sọ ẹ má ṣe anything fún um, ẹ kàn assist ẹ kó má bàa máa kó sọmọ ń jọ mi ìyẹn ní kan ṣó ni ẹ ti gbọ́. ìlúsọ́wọ́ àwọn ọmọ ẹ̀ṣẹ́ kẹ̀rẹ́ dá ìbò yìí thank you ọmọ ẹ̀ṣẹ́ ìwọ lágbára náà bàbá lójú ẹ̀rọ náà. dájú. ìṣe rẹ̀ la ó fi dá ọ lẹ́jọ́. Ah, mi ì sí lọ́fíìsì o ah, ọ́fíìsì ń rò ó kọ́lọ́n kó ṣàánú wa ni o èyí tí a ò rò ó ti bà ìta à ń o ah, mi ì tiẹ̀ lè ṣàlàyé rárá. Thank you ọ̀rẹ́ mi kọ́. ó wà nílé ó wà nílé pẹ̀lú àwọn officers. how come? how come? ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀ báwo? báwo ló ń ṣẹlẹ̀? ọlágbára díẹ̀. mr um, nífẹ̀mí. tí a bá ní one or two things láti béèrè lọ́wọ́ yín um, a máa kàn sí yín. ọ̀rẹ́ ta làwọn kí ni àwọn ọlọ́pàá ló ṣẹlẹ̀ kí ni wọ́n lọ ṣe yàrá olóògbé. ẹ ó ní àwọn fẹ́ mọ̀ bóyá ó belong sí ẹgbẹ́ kan àti kọ̀ọ̀kan ẹ ṣáàṣì wọn ò tẹ̀lé ẹlẹ́tẹ̀ nínú yàrá. pé ó belong sẹ́gbẹ́ kan kí ló ka àwọn ọlọ́pàá pẹ̀lú rádaràda yẹn ń sìn ibi tó yẹ kán ṣiṣẹ́ tí wọ́n ní ṣiṣẹ́ síbẹ̀ wọ́n fẹ́ wá wo yàrá ọmọ tó ti kú bóyá wà ní ẹgbẹ́ kan kò sí ní ẹgbẹ́ kan kí ni ẹ ní ṣe pẹ̀lú kú tó kú sẹ̀. ẹ ẹ ẹ ọkùn sá ẹ jọ kí ló kọ tẹ ṣèyí lórúkọ mi sá. ṣèyí lórúkọ ẹ sọ. iṣẹ́ yìí lọ ṣe èmi àti ẹ̀jọ́ ṣiṣẹ́ ń bì kan náà. oh no wonder ẹ ní experience security ìwàkuwà lèèyàn wà tó sọnù ẹ jẹ́ kí wọ́n ṣiṣẹ́ wọn ẹ gbọ́. Hmm. ìwọ ti jẹun kẹ. ebi ò pa nínú wa òkè sá. ọ̀rẹ́ ṣàlèjìra. oúnjẹ ò lè lọ lẹ́nu ẹ̀ báwo lẹ ṣe fẹ́ kó oúnjẹ lọ lẹ́nu ẹ̀. kò lè jẹun ṣùgbọ́n nǹkan tó dá èmi lójú ni wípé ẹ wò ó ẹni tó pa gúnugún kò ní kádùn o. wọ́n fọwọ́ lẹ́ wọ́n á lẹ́gbẹ́ lọ́sẹ̀ fún yóò fọwọ́ lẹ́ wọ́n jẹ́ kókó máa. kíákíá ẹ̀ tó bá pa ọmọ yóò máa tẹ̀lé ni. lọ́rùn ẹ̀fọ́ kókó jẹ́ o. àti àti ẹ̀ lọ́rùn ẹ̀fọ́ ẹ̀ lọ́rùn ẹ̀fọ́. mo yan burú gan-an wọ́n yá kan ó dẹ̀ pa ọmọ pẹ̀lú mi ẹbẹ̀ yẹn nǹkan tí èmi gbọ́ ni wípé torí ó sọ pé òun mọ àwọn tó ṣiṣẹ́ ibi yẹn torí ẹ̀ lọ ṣe lọ pamọ́ ju o. Ah, àwọn olóṣèlú ìlú wa gan ó yàkà gan. wo ẹ jẹ́ ká fáwọn sí kóòtù ọlọ́run ọlọ́run nìkan ló lè ṣèdájọ́ wọn bó ṣe wáyé. àǹtí ẹ ẹ má bínú ṣé mo lè dá sí ọ̀rọ̀ yín. ẹ lè dá sí ọ̀rọ̀ hmm, yín. àǹtí ah, gbogbo nǹkan dẹ́n sọ látara ni wọ́n jẹ́ ẹ̀mọ́ ṣẹlẹ̀ ẹ kájọ sọ̀rọ̀ ká yanjú ẹ̀ ṣe òótọ́ ọbẹ̀ ni wípé ẹ jẹ́ gbogbo wa gbogbo apáta ká kóra wa jọ ká lọ pa òun lóṣèlú yẹn tẹ́rítẹ́rí tààtàrà ká pa wọ́n dànù. ẹ ní sùúrù àwọn èèyàn pọ̀. ẹ má sọ pé kí ní sùúrù ẹ má sọ pé kí ní sùúrù ah! mí ní sùúrù ẹ ṣe má sọ pé kí ní sùúrù. sáré wò lọ ẹ má yìí lọ ẹ má wọ ibi lẹ ti máa bá mi máa dúró dé yìí máa dúró dé yìí ibi lẹ ti máa bá mi. Come on. Yeah. Okay. All right. Yeah. nice one. Kí ló ṣẹlẹ̀? Ṣé tí mo yà látẹ̀kọ̀ tí tò ni? Kò tí tò. Ẹ̀wọ̀n kan tẹ̀ ń yà látàárọ̀. Three shots lẹ̀ ń yà nǹkan tẹ máa yà fún mi sìn kò pọ̀ ẹ máa yèmí àti dáàdi personal dẹnìmí ah. àti mọ́mí ah. náà. pẹ̀lú mi ṣe wà ókè kí ló dé. wà á ṣe òní lọ́jọ́ bí ẹni dídí bá ọ̀rọ̀ ṣe nǹkan mo ni kó wá ṣe fún mi jàre àbẹ̀wò ni. wo wo wo ọ̀gbẹ́ni. fọ́nrán mi sílẹ̀ ah. nǹkan tó bá fẹ́ ni kò bá fẹ́ tí báwo ló di fóònù ẹ̀ tó bá dìgbà tiẹ̀ fóònù e, ní tó bá wù lóṣù kó fi ṣe. ya fọ́tò fọ́nrán mi jàre. ẹ jọ tó yẹ kẹ máa kọ́ ọmọ kékeré yìí sí mi. Eh, nífẹ̀ẹ́ mi nífẹ̀ẹ́ mi ó ti tó jọ ṣé bó ṣe fẹ́fẹ́ gba tiẹ̀ tó lérè táwa bá tiẹ̀ dàgbàdàgbà tá a bá lọ bó ṣe wọn máa jájú má burú ẹ̀ tó wọn máa kanra mọ́ rẹ̀. dadi kò rí bẹ́ẹ̀ yẹn náà ṣé bí eré là ń ṣe eré ni gbogbo ẹ̀ ló ń ṣe náà. kò tiẹ̀ ní sábúrú ẹ ẹ ní kánjú kú ẹ máa dàgbà ẹ máa darúgbó ẹ gúnugún kì í kú àkàlà máa gbò ó máa dàgbà ó máa darúgbó ṣùgbọ́n lẹ́yìn tá a bá lọ tán kó make sure pé ó tọ́jú àbúrò ẹ̀ dáadáa ìyá ò gbọ́dọ̀ jẹ́ o kẹ̀dẹ̀ rí pé ẹ ṣe ra ẹ lẹ́yọ kan o ti gbọ́ ṣùgbọ́n kò tiẹ̀ tí ìyá wa náà. àwọn ti yà àwọn ti lọ. ọ̀ya ṣe dáadáa ní ìsìnjáde fọdùlá. ṣé lílè tẹ̀ máa yà ń sìn kẹ́jẹ́ kó clean dáadáa. torí mo máa lọ print ẹ̀ bóyá mo wò bóyá kí n gbé sẹ́gbẹ̀lẹ̀ àbí kí n gbé sísàlẹ̀ yìí nù ẹgbẹ́ ẹ̀ ló máa da ó máa da kí n kí n ara gbé sẹ́gbẹ́ yẹn ó fún àyè dáadáa ó fún àyè ẹjọ́ bẹ lọ́rùn. àròsà kún. ẹjọ́ bẹ lọ́rùn. àròkígbe. ẹjọ́ bẹ lọ́rùn. àròkáwọlé rí ẹjọ́ lẹ́fẹ́ rò. ẹjọ́ lẹ́fẹ́ rò. ẹjọ́ lẹ́fẹ́ rò. ẹ sọ fẹ́ ní fèrè agilí tí ṣoògùn àìkú pé bágílì tí ó kú kò ní lè rewẹ̀ fi ṣoògùn. bọ̀dá ọgbọ́n èyí yára wá gba ìmọ̀ torí pé olóye kankan kò máa gbọ́jọ́ lọ́rùn. bó lo ìwọ nìkan kọ́ ló máa lò bó lágbára agbára rẹ̀ á pin lọ́jọ́ kan ìwà rẹ iṣẹ́ rẹ la fi dá ọ lẹ́jọ́ mọ̀ yẹn dájú ìwà rẹ o iṣẹ́ rẹ la ó fi dá ọ lẹ́jọ́ lọ́mọ yẹn dájú. Hey. Eh, mm. ni mo yọ mi ò mọ̀ pé bí nǹkan ọmọ ẹnìkan. pẹ̀lú mi pẹ̀lú mi pẹ̀lú mi ṣé mò ń pè látàrí ọ̀rẹ́ ìjókòó sí mi báyìí. pẹ̀lú mi kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ẹ́ kí ló tó ń sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀ náà. ẹ ń bí mi lè pé kí ló ń pa mí lẹ́kùn. kí ló ṣẹlẹ̀ ṣàlàyé fún mi ah! ẹ sọ fún mi kí ni ò ní pa mí lẹ́kùn. ọ̀daràn àbí kí ló ṣẹlẹ̀. ẹ tètè wò mí ó yẹ kó jẹ́ irú àsìkò yìí ni mọ́mí àti dáàdì máa fi wọ́n sílẹ̀ lọ. pẹ̀lú mi pẹ̀lú mi iye òun tó kù jẹ tó máa sunkún lásìkò yìí náà ẹ kú kí ló ṣẹ̀ṣẹ̀ wá ń sun dà yìí àwọn mọ́mí àti dáàdì wọ́n ti kú yé ti tọ́jọ́ méjì mẹ́ta wọ́n ti bá tiwọn lọ ní náà ó ní ìdàtẹ̀ tó máa sunkún ẹkún báyìí náà. Oh ẹ̀gbọ́n mi kò bá sẹ́ni bọ̀dì kankan pẹ̀lú wa mọ́ kò sí ìyẹn pọ̀pọ̀ pẹ̀lú ọmọ èmi àti yín nìkan ló máa kú. pẹ̀lú mi pẹ̀lú mi it's okay now dúró jẹ́ kí n sọ kankan fún sórí gbogbo ẹkún tó ń sun yìí tó bá jẹ́ wípé ẹkún máa ń jí èèyàn ni ó yẹ kí ẹkún kó ti jí dáadé àti mọ́mì bọ́ ẹkún ò lè jí wọn iye ti kọjá wa mo understand nǹkan tó fa ẹkún tó fi ń sun tó báyìí sórí jẹ́ kí n sọ kankan fún ẹ lónìí mo ń fi àsìkò yìí promise wípé lágbára ọlọ́run ọba tí ọlọ́run bá fi lè dá ẹ̀mí àwọn méjèèjì sí mo ṣetán láti ṣe gbogbo tó bá ń fẹ́ fún ẹ gbogbo tí àwọn òbí wa tí wọn ò lè dúró ṣe fún ẹ mo promise ẹ wípé màá ṣe fún ẹ màá ṣe bàbá fún ẹ màá ṣèyá fún ẹ ètò kí n bá mọ́. Ah ó ní bùkátà yìí pọ̀ bùkátà yóò lè gbé. kí n máa rogun ẹkún nílé mi. ẹ̀yin ọmọ yìí tí mi ò bá ti san school fees yìí mi máa nílé ṣe exam yìí àbí kí ni mo wá fẹ́ ṣe báyìí. Hmm. èmi náà dẹ̀ mọ̀ kó ti kíní yẹn ni. èmi náà dẹ̀ mọ̀ wípé last exam tí mo fẹ́ ṣe lélẹ̀ ìgbà tí mi ti ṣe ń sìn kí wàá ní kókó òwe tí mò ń kà láti jọjọ́ àbí ṣé kí n kó wá sọ wípé ikú tí dáàdi ikú ló fẹ́ sún mi sí nǹkan tí ò yẹ kí n ṣe torí mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe nísìn ju wípé kì máa ṣe runs lọ runs mo lè ṣe tí màá fi rówó àbí. pẹ̀lú mi stop that akíni tí mo kàn tó ń sọ yẹn no no no no ah, ah, nǹkan tó o ṣe láti kékeré o wá dé level yìí wá ló fẹ́ máa no no no má ṣe yẹn <sighs> eh, lóòótọ́ èmi náà ò lówó lọ́wọ́ àmọ́ ẹ̀tọ́ tèmi náà ni láti wá owó fún ẹ n tó ṣẹlẹ̀ rèé máa wo nǹkan tí màá ṣe sí ṣe ti gbọ́ máa wo nǹkan tí màá ṣe sí. ọlọ́run bá mi fún yín ṣe ẹjọ́ ẹ má jẹ́ kójú tì mí o pẹ̀rẹ̀ it's okay that's alright that's okay. mi ò fẹ́ kó jẹ́ mi nìkan ni mi ò nílò tí àmì ọ̀ṣẹ́ láyé àwọn tó kú mi o. no no that's alright wọlé wọlé. ok ṣètùbọ́. no no you can't give me another date mo suffering now. yín suffering. Pay. sọ fún project a fẹ́ execute ẹ dẹ̀ fún mi dé gbé no no no no no aníṣẹ́ ńlẹ̀ ní pẹ́sí táfẹ́ ṣe owó la máa fi ṣe no ẹ̀má no no no no ó bẹ́tà tó a ló lọ́wọ́ rárá rárá sí ok ó tù nífẹ̀ẹ́ mi nífẹ̀ẹ́ mi yes sir kí ló dé. mi tiẹ̀ mọ tí mo lè sọ mọ́. ṣé mo fẹ́ rí mi ni. bẹ́ẹ̀ ni sà mo fẹ́ rí yín ni àmọ́ bí mo ṣe dúró síwájú yín tí mò ń gbọ́ tẹ̀ ń báyọ̀ sọ̀rọ̀ lórí fóònù wípé kò sówó ní kọ́ńpìnì ṣe ló jẹ́ kó rẹ̀ mí sà torí ní tèmi bá wá ni pé mo fẹ́ ìrànlọ́wọ́ yín ni sà mo fẹ́ kẹ́ ìrànlọ́wọ́ sálárì mi oṣù méjì fún mi ní iṣẹ́ tí mi ò ṣe torí àbúrò mi ó wà nílé ó dẹ̀ fẹ́ san owó school ẹ̀ final exam dẹ̀ ló fẹ́ ṣe so mo wá wò pé kí n wá bá yín pé bóyá ẹ lè ṣèrànlọ́wọ́ yẹn fún mi ní sà tí mo fẹ́ rí yín fún náà nìyẹn sà. òun sọ̀rọ̀ nípa advance salary nìyẹn. exactly sà. no policy company àti náà ni máa yáyàn àni máa fúnyàn lówó bẹ́ẹ̀ mọ̀ but wọn náà ń ṣọmọ bẹ́ẹ̀. ẹ ṣe gbọ́ sà. because àwọn tá a ti fún in the past wọ́n kọ́ máa ma ṣe ségesège ni so tó bá gbowó yìí báwo ló ṣe báwo ló ṣe fẹ́ sustain ara rẹ̀. Ah, ẹ sà ọkùnrin ni mí èmi náà dẹ̀ understand content tra àti sọ̀bọ̀ mọ́mí máa find way ara mi sà. get me the accountant. thanks so much sir mo really appreciate what yeah. kó wá sí. ẹjọ́ bẹ́ẹ̀ lọ́rùn. ẹjọ́ bẹ́ẹ̀ lọ́rùn. ẹjọ́ bẹ́ẹ̀ lọ́rùn. mi má wọrí náà ó mú sọ wọn fún mi fẹ́ lọ́dọ̀ sista mi mi ò ní pẹ́ kó ń bẹ tí bá ti kó ń bẹ máa pè ẹ́. èyí máa wọ láti máa ó kàn án pé ọkẹ. àbúrò mi ojú ẹ̀ dán. mi náà bá. o rí mọ́tò tó gbé wáyé mọ́tò ńlá ni. ó ṣé mọ́tò yẹn mọ́tò kékeré mà ní kò ń ṣe olówó ńlá. mọ́tò yẹn ni mọ́tò kékeré jọ wánà iṣẹ́ kí ló ṣe gangan náà. ó sísá ìfún yẹn lè jàre. Ah, ah, kí n gbójú níbi iṣẹ́ tó ń ṣe. pẹ̀lú adúrú mọ́tò yìí. onídàá lòun wo bó ṣe wà yẹn nǹkan ẹyọ kan tí wọn máa tẹnumọ́ náà ló ti tẹnumọ́ yẹn tẹ́bi fún abá bílẹ̀ rẹ̀ nǹkan kan tó máa sọ nìyẹn. Ah, ìwọ ní wo wúrú mọ́tò tó gbọ́ àyè. jọ ṣé èmi lówó ra rẹ̀ àbójúwò gan-an ni mo fẹ́ kówó jọ láti ra ro mọ́tò yẹn sọ fún mi bóyá kò bá mi bá sọ̀rọ̀ bá mi lọ́wọ́ Bímbọ́lá mo fẹ́ mọ oríṣẹ́ tó ń ṣe pàtó jọ. bó sísá mi kí ló ṣẹlẹ̀ ṣé mo ti sọ fún yín pé business kan ni mò ń ṣe so ẹ ní láti máa bèrè lọ́wọ́ mi. Abímbọ́lá jẹ́ ká mọṣẹ́ tó ń ṣe ká lè vote fún if anything should happen. ẹ eh? ẹ wo sísá ìgbàgbé yẹn jàre. ká gbójú. ok kò sí problem but tí anything bá ṣẹlẹ̀ má sọ wípé mo mi rí o má pè mí sí kankan o torí mi ò ní yọjú kókó ò ní ṣe mí kókó ò ní ṣẹlẹ̀ sí mi. mo ti gbọ́ a tún máa ma gbàdúrà fún ni kọ́ ló ń bá ara ràn lọ́wọ́. kò tó wà láwọn kò tó wà láwọn ẹ olùwọlé lọ oúnjẹ ìṣòro ìdílé wa ti gbà. kí lè léyìí ó rí mistake bí. rárá sà kì í ṣe èmi sà. ta ni. mr nífẹ̀ẹ́ mi ni sà. Mr. Nifemi. Yes. Ah, can you imagine? Yes, sir. Yes, sir. Sir. Wọ́n ní ẹni kára rí yín, sir. Bẹ́ẹ̀ sir. ẹ sà àwọn kan tó wà nígbà yóò yé mi sà. kò lè yẹ wọn náà mú paragraph two wọn gbọ́dọ̀ kọ tó type síbẹ̀ look at it go through it.

and o lè má like decision the bad take that's why tí mo ṣe pè ẹ. ẹ má ṣe bẹ́ẹ̀ sá ẹ má bínú sá. look at it yourself. ó máa tún ṣe sá. ẹ kúrò tún ṣe. all right all right all right. Sorry. Mm, can I? Mm, you can do, you can do. All right, sir. kí ló ń ṣe ọ̀rẹ́ orí complaint tí ọ̀gá sọ fún ẹ níbi iṣẹ́ the other time lórí mistake ńlá tó ṣe tí ò bá jẹ́ pé ọ̀gá fojú fo ibo ló rò pé company yẹn fẹ́ wà lọ́wọ́ yìí ìwọ̀nba mistake tó ṣe yẹn kì í ṣe pé wọ̀de kan ló affect ó affect the whole company tó bá dẹ̀ ti affect gbogbo company ó ti affect èmi ó ti affect ìwọ ó ti affect a lot of people káti ẹ̀ pàtì wọ̀tì tí nǹkan bá ń ṣe ẹ́ tó o bá gbé kó o lọ́kàn má fi tiẹ̀ kó bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn náà mo sọ́rí láti máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìbọn tí wọ́n gùn rẹ́dí láti gbọ́ ti wà nǹkan tó ti bàjẹ́ ti bàjẹ́ má bínú pé mo sọ bẹ́ẹ̀ àbúrò ẹ̀ tó kú ó ti bàjẹ́ nǹkan yẹn ti bàjẹ́ nìyẹn ó dẹ̀ lè fi bá nǹkan míì jẹ́ bí mo ṣe jókòó yìí ń sìn àbí kó déédéé rí àbúrò ẹ̀ níwájú ẹ̀ àbí kó jẹ́ àbúrò ẹ̀ ló tiẹ̀ tó kàn déédéé hà bí àsì ẹ̀ kí ló máa sọ tó bá yọ sí ẹlẹ́kìnní tó yọ sí ẹlẹ́kejì tó yọ sí ẹlẹ́kẹta tó bá máa fi dorí ẹlẹ́kẹrin wàá máa wá àwọn tó máa bẹ́ẹ̀ fi oògùn lé àbúrò ẹ̀ padà ní pé kò tí ì yáwọ̀ ìwọ ò tí ì lọ oyè ń gbádùn ayé ìtorí àbúrò ẹ̀ yẹn ló ṣe ń bara jẹ́ yìí. kí ló ń ṣe ọkùnrin ní ẹ̀nà wàá kó òun bí ilé ló máa wà ó máa wà nulẹ̀ wàá ronú títí náà ni wàá tún wá síbi iṣẹ́ ọ̀nà kó jára nù kó ní nǹkan tó ṣẹlẹ̀ o i'm very sorry pé nǹkan yẹn ti bàjẹ́ o tó bá ti bàjẹ́ yẹn kì í fi ba nǹkan mi jẹ́ o. ẹ ẹ o ṣe ọ̀rẹ́ mi gbogbo àlàyé tó ṣe ló ti yé mi èmi náà wá nǹkan ṣe sí better better. ọ̀gá Focus Nigeria Limited hmm. TBC gbogbo aṣáájẹ mẹ́rin tá a pàdé bẹ́ẹ̀ ẹ̀dẹ̀mọ̀ gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún yín pé wọ́n send sí email mi tó sọ pé a ní láti defend proposal yẹn lé ní bàtà máa débẹ̀ olúkálùkù wọn ṣàti ń sọ̀rọ̀ ìgbà tó kan company tiwa láti defend proposal tiwa náà ẹ ti mọ̀ bí mo ṣe máa ṣe tẹ́lẹ̀ ah ọ̀gá tẹ bá wà ń bẹ orí ìyẹn are you serious? Oh. <laughs> bravo. ọlọ́ọ̀ ọ̀gá tí ó ní complaint tí a fẹ́ gba contract lọ́wọ́ ẹ̀ gangan ṣe mọ̀ pé mo sọ fún yín pé mi àti wọ́n mọra rí bákan bákan bọ̀ tọkàn máa ń díẹ̀ tó bá ti débi ọ̀rọ̀ oní àfẹ́ hmm, gbéṣẹ́ fún èèyàn ní èmi gan tiẹ̀ wojú wọn ó dẹ̀ yà mí lẹ́nu gan nígbà tí wọ́n pè mí tó jẹ́ kí n mọ̀ pé company wa ṣe dáadáa gan o mọ́ so bọ̀bọ̀ tó sọ̀rọ̀ yẹn ó sọ̀rọ̀ dáadáa pé ṣé mo gbọ́ra dáadáa táwọn tó kù sọ mo ní ni a kí n má tiẹ̀ dààmú rárá báwa la ní kọ́ńtrátì yẹn. ó <laughs> ní mo ṣe pé yíyan ọ̀gá. that's the more reason to sọ pé kò bá ní fẹ́mi sọ̀rọ̀ sọ pé káńdà tó ń ṣe irú nǹkan tó ní ìṣùn àyè ó ṣeé ṣe kó má lè achieve irú nǹkan tó achieve lẹ́nu. kò ní perform dáadáa. kò ní perform. torí nǹkan tí mo ń sọ sí to change àwọn gèèyàn. bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá. Remi. you sent for me. yeah letter promotion letter nífẹ̀ẹ́ mi kò type Go and get it for me. Ó ti ready sir. Màá lọ mú wá Right. I'll be right back. Ó fẹ́ kí ẹ ti promote mi fẹ́mi. Bẹ́ẹ̀ni. Thank you so much sir. Ẹ ṣe lọ sir. Ọ̀gá ẹ̀ sọ kó máa yá báyìí. Ẹ kàn sọ létí mi ní last week ni pé ẹ fẹ́ promote ní fẹ́mi. Hmm, Bàtí mo tó ti change tó ti ń ṣe dáadáa. Kọ́ńtùmọ̀ tó alákùtì yẹn. Ok. Ìfẹ́ kó lọ́wọ́ ẹ̀dẹ̀ so that a tún jí bẹ́ẹ̀ yẹn. Àbí? <laughs> ẹ ṣe gànga thank you so much. ìgbà tí mo ní kó má bá sọ̀rọ̀ kó má gbọ́ sí ẹlẹ́nu má lè dànù kò <laughs> kàn mí akànjẹ bọ́ọ̀nì fún ẹni torí mi rí mi mọ́ rí. thank you so much sir mo dúpẹ́ lọ́wọ́ yín sir. pé kò má bá sọ̀rọ̀ má bá sọ̀rọ̀ má bá sọ̀rọ̀ ẹ ṣe kọ́ sá ẹ ṣe ọ̀sá ẹ ọ̀gá ìgbà tí mo ń bọ̀ mo rí nǹkan mo dẹ̀ rí kó máa rí lè wúlò fún kọ́ńpìlẹ̀ wa. Mr. Lino. That's what they call Hello? me. How far now? Ọ̀ọ́ àti wọ́n ń bẹ̀ látàárọ̀ náà. Má bò jàre, má bò, má bò, má bò. Ah. Ọ̀gbẹ́ni wa, ṣé wọ́n nìkan ló máa yé As today dey be, no be so tomorrow go be. Based on belief, what will be will surely be. If you want to go fast, brother, go alone. And if you wanna go far, then you can go together. Don't be afraid to walk away. Cause dream chasers will surely got to pay them. Don't be afraid to walk away. Dream chasers. surely got to pay debt. Hey, Perry, come on, stop that. Kill him, please. Stop waiting, Bobby. Wọ́n so dòkò kọ́ lodòkò awẹ̀. Èmi <laughs> èmi awẹ̀ lódò kékeré yìí. Kódò bá fẹ̀ jù báyìí lọ ni máa ń wẹ̀. Odò kékeré lélẹ̀. Bọ̀bọ̀ ọdún ẹ̀ kò wò bóyá mi ní fi ẹ́ jìnnì. Ó lè wẹ̀. Jẹ́ ẹ̀kọ́ ẹ̀ wọ́n ṣe wẹ̀ náà lùkà ni. Wà á kọ́ mi bọ́ ṣe ń wẹ̀. Mo farabalẹ̀ kó o máa wọ̀rọ̀ ó yá. bàbá ah. yìí. mama dá ọ̀bọ yẹn lóhùn ọ̀rọ̀ ẹ̀ tiẹ̀ ti sùn ah so believe kó bọ́lájí tún kọ́yàn ní wẹ̀sà ó ga o ọ̀rọ̀ wẹ̀yẹ ò yé mi sí jàre hard working and fight that is this hope if they invite you to the jungle na hello ìlú gángan ni irony of life ibi tó kọ wájú sí mi ẹ̀yìn ló máa kọ sí òun. kí ló ṣẹlẹ̀ kí ni yẹn yọ bọ́ọ̀ ní ìdarí. Ah. Um, sir <laughs> eh, lórí àwọn guys yẹn ni mo ní kí wọ́n fún yín information ọ̀sán a eh, lọ síbẹ̀ yẹn bíi ẹ̀ẹ̀mejì sir àárọ̀ àwọn guys yẹn bẹ́ẹ̀. Eh, èmi náà ti rò bẹ́ẹ̀ náà pé ó likely kí wọ́n fara ṣoko ó hmm, normal máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ because <coughs> ok kò sí wàhálà mo tá máa ṣe rè ẹ má lọ bẹ̀ mọ́ sí i ẹ rọra fi wọ́n lára balẹ̀ fún bí ọjọ́ bíi mélòó kan ṣùgbọ́n ẹ try láti wà vigilant ẹ gbọ́dọ̀ máa check bẹ̀lẹ́ kankan jẹ́gbọ́n nothing tí mo bóyá individual ẹ̀kan lọ ẹ̀kan lọ ẹ̀kan lọ tó bá máa tó bí ọjọ́ bíi mélòó wọn máa padà síbẹ̀ wọn á ti bìlí pé ẹ wà mọ́ bẹ́ẹ̀ ṣe máa kó wọn nìyẹn dúpọ́. ok sir no problem yes sir. Mhm. kí ló ní ká ṣe sọ̀rọ̀ ilẹ̀ báyìí. ẹ ẹ sà tí mò ń ṣe lálàyé lẹ́ẹ̀kan òun wípé ẹ eh, sà ojú mi méjèèjì báyìí ni mo fi rí àwọn gáìsì yẹn ẹ sàmì ò lè parọ́ fún yín sá mo dá wọn mọ àwọn lórí lọ́jọ́ tí wọ́n wá sílé wa ẹ sà mo rí wọn fúnra ara mi ni. ó dẹ̀ ṣúọ̀ pé àwọn ni. bẹ́ẹ̀ ni sà àwọn ni mo rí sà. ok kò sí wàhálà. oh ọ̀bìsà báyọ̀ tíráàkùnrin ní ọ́fíìsì mi ẹ wo gbogbo ìtẹ́ ẹ̀ sọ yẹn kò kàn mí o ẹ kò kàn mí sẹ́ ẹ̀ police station mo ti ń bọ̀ yìí wọ́n dẹ̀ jẹ́ kó yé mi pé ìyá ẹ kò lè jẹ́ mi gbé bẹ́ẹ̀ ni mi ò ní gbà o mo ò ní gbà kọ́ táwọn ọlọ́pàá sọ fún mi nìyẹn. ẹ ra sà. ẹ ṣáà fún mi. bẹ́ẹ̀ ni gbogbo tó sọ yẹn. ṣé oríṣiríṣi sọkàn fún yìí police station yẹn gangan olùsolúṣọ. tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ sí anybody àgọ́ ọlọ́pàá gangan ni yóò Go there. complain and that will be all àwọn ọlọ́pàá tá a dẹ̀ ní sí ìwọ̀n òfiṣẹ́ wọn ṣeré lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa tẹ̀kẹ̀ ọ̀pìn. ọ̀dà kò dùn sá ẹ ṣe gọ sá ìdí nìyẹn tẹ́lẹ̀ náà fi sọ pé kí wọ́n á ṣàlàyé bí gbogbo ẹ̀ ṣe ń lọ fún sá. good ọ̀la kọlẹ̀ ẹ báwo ló ṣe rè báyìí. èmi máa lọ́n tèmi nìyẹn. ok àwọn ni mọ́tò àbí. bẹ́ẹ̀ ni sá. èmi wá ń kọ́ báyìí. màá dẹ̀ máa padà wá bá yín lé ẹlẹ́ni wọlé mọ́tò. ọ̀gáàdì ayọ̀ wọlé mọ́tò. lẹ́yìn olú wa lọ sáà tó wá tó bá túlẹ̀. ọ̀dẹ̀ gbogbo wa bàbá wa lábí jọ. tí mo dán di bí. ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe Mr. Lino. years I've ever seen of a Betty cool like ABC. She sang my song with harmony that made me feel she got the skills. You love me, I want to. She move, I need, I got to. After taking some bucks, gotcha. La la la la, go down. Mommy, no time, slow down. Don't hesitate, take, let me rock me, I know girl make you the shake it. Yeah. I like that. The way she dey roll that, she dey make me want to touch. Oya ko come lo babe. I like that. The way she dey. national duty. Make way for national peace. Come down for national something. Make way for national peace. Your love na national duty. This love in our life. No be one thing, no be no be one thing. No be filtering, this one na real thing. No be one thing, no be no be one thing. no be victory this one a real thing. akọ̀bẹ́ni gbòòrò àmọ̀jẹ́gà ṣàyẹ̀. mi lò àkójẹ́ ká tọ́nà àdùjẹ́ nígboro àkójẹ́ ká ṣàyè ṣé nàìjà ló wà lóde dollars ọmọ ayé if you break wọn ló ń pẹ́. I stop everybody hey you are under arrest you are under arrest. master play funny o. Hey, stand up. Mr. Man, get up!

Shut ah. up! Move! Ah, mo kú o. Ẹsẹ̀ lẹ̀ kí má bọ̀ fún ẹsẹ̀ Move! Move! Jọ. Move! Mr. Man, move! Hey, Joe! Move! Mi my mọ̀ wọ́n. Ah, mo dára. Move! Mi ò mọ̀ wọ́n. Move! Ẹ jọ jẹ́ kí mi wọlé. ẹ ò rí iṣẹ́ gidi ṣe àfi ṣe apààyàn ó mà ṣe o ó má dùn mí fún òbí tẹ tara ẹ jáde o ṣé ká ní ọlọ́run jẹ̀bi tó fi aláòru yín kẹ wá sílé ayé ni bẹ́ẹ̀ ara ẹnìkan nírú yín gbà wáyé tí wọ́n gbàgbọ́ pé ìgbà táwọn bí àwọn náà pẹ̀lú ọlọ́mọláyé. a lè dọ́ lọ́run lẹ́bi bó ṣe jẹ́ kẹ́ wáyé tóró ń fún ara ẹ̀ tó jẹ́ kí gbogbo wa wá sílé ayé ó ti ṣe gbogbo àwọn nǹkan ẹ̀ láṣepé ó ní a ó ṣe ìdájọ́ olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ kódà ká má rí yín mọ́ ẹlẹ́ṣẹ̀ kan kì í lọ láì jìyà káwa tá a wà láyé ká má rí yín mú ẹ ò lè escape ní abẹ́ òrùlé ọlọ́run gbọ́lẹ̀ fẹ́ sá lọ ẹ̀yin ò rí iṣẹ́ kankan ṣe ẹ ò rí iṣẹ́ gidi gbámú àfiṣẹ́ apànìyàn ènìyàn ẹ̀dá bíi tiyín ìfún gan ìwọ gan ò gbọdọ̀ bínú kú wàá tó jẹ̀bi ọlọ́run tọ́lọ́run á jẹ́ kó mọ̀ pé ẹ̀mí tó lè dá kí lóye tó fi gbà ká má ṣe sọ ẹ̀mí ẹni ẹlẹ́ni bíi tiẹ̀ àwọn kan ni wọ́n dẹ̀ sásá bẹ́ẹ̀ tí wọ́n believe pé àwọn amòòkùnṣèkà tí wọ́n ń ran yín ní gbogbo iṣẹ́ burúkú wọ̀nyí níbi tí ọlọ́run ò ṣe fún ẹ̀yin lóye dé ọmọ tiwọn ìlú òkèèrè ni wọ́n kó wọn dà sí. Si èyí tí ò tiẹ̀ fọmọ ẹ̀ sílùú òkèèrè tọmọ ẹ̀ gan wà níbí sẹ́yìn lè withstand ọmọ wọn àwọn ò lè ní kọ́mọ tí wọ́n lọ pààyàn bọ̀ tí wọ́n lè rẹ́yìn yorùbá ló lẹ́wà èdè yorùbá yorùbá tá n sọ yìí ẹwà èdè gidi ni yorùbá pé púpọ̀ nínú ọ̀rọ̀ yorùbá yorùbá lọ wọ́n pọ̀ wọ́n ní ọmọ ọlọ́mọ là ń rán níṣẹ́ dé tòrutòru mo máa sọ́rí fáwọn tó bí yín o. Officer Bona. How are you? Fine, thank you, sir. You're welcome here. Lizzie. Ta Lizzie? Ah, oh, Lizzie lẹ́ ń She's an officer. Oya, yà ẹ́ lẹ́nu àbí? ni. ito jasi já sí wípé iṣẹ́ ọlọ́pàá òun ni àwa ṣe lára yín yẹn. Ẹ dẹ̀ rí nǹkan kan. Kí mo wí? Ẹ ti rí nǹkan ẹ jẹ́ sọ́nkúyà àwọn tó ń ran yín àwọn gan-an náà ò ní lọ láì jẹyà kò sí ibi tí wọ́n lè sá sí láyé yìí ká má fish wọn out sórí àhámọ́ tẹ wọ yìí ẹ ò lè lọ kò sẹ́lẹ̀ tẹ lè sá ifo ká má rí yín mu ẹ ò lè sá mọ́ lọ́hùn lọ́wọ́ ká mọ̀ torí àwa àtayé la kọ́kọ́ gba yín mú yìí ẹ gbà ẹ lè má ṣe yábàyàbà bóyá àwọn tèyí ó ṣeéṣe kẹ́ ti ṣerú ẹ̀ṣẹ̀ báyìí rí káwọn ọlọ́pàá kan ti mú yín kan ti sọ yín lẹ̀ bíi ti èmi àkànwó ọmọ anímàṣà ńkọ ẹ jẹ sánbẹ̀ ẹ̀yà ìmọ̀ràn mi rèé ó bẹ́tà kẹ́ tètè ya jẹ́wọ́ gbogbo àwọn tó ràn yín iṣẹ́ kẹ́ bá má dájìyà nínú in the process ó likely ká fi yín lẹ̀ tá a bá rí pé cooperate bọ̀ láì ṣe yẹn ẹ̀ẹ́dá jẹ́ ìyá yẹn ni tó bá ti wọ̀nyí kẹ́ẹ̀dá jẹ́ ìyá yẹn gbé ẹ̀yẹn má ẹ̀yẹn má sọ gbogbo àwọn tó ràn yín ṣẹ́. ǹjẹ́ gbọ́ now ẹnì kẹta yín tíyẹn rò pé òun ti sá lọ kò sí bí ọwọ́ pálábá ò ṣe ní ségi láìpẹ́ láì jìnnà wọ́n máa mú wa bá yín á rí mú un bó ló fẹ́ gbà. So, officer. Yes, sir. Take them away. Hey, move. Move! Ìwọ máa tó dúdú. Ṣojú gbọ́. You're welcome. Thank you, sir. Sit down. Let's you know, report my collateral so Yes, sir abẹ́rẹ́ òfin ò ní gún mi lórí èpẹ̀ táwa yìí lórílẹ̀‐èdè tá à ń gbé níbi ìkíni. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ láti bo kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe. hey virus don't ask any question you are under arrest. arrest? yes you are under arrest. láìsọ ẹ̀ṣẹ̀ mi láìṣẹ̀ láìro arrest uh, no problem. Um, kò sí pọ́lì. má to him? mọ́tò bring àgbé to her. move. so mi ìfilè gbé mọ́tò tèmi mọ́. mr man move. hello move. Ah, okay, okay, ok no problem. ilé mọ ọmọ ìlú eléyìí o late. It's ẹgbẹ́ bọ́ọ̀lẹ̀ ah mi ṣáà ní fò. àwa CSP Akanwo you as a DPO nígbà tí o fẹ́ padà gbé ìgbésẹ̀ tó gbé mi lórí àwọn bọ́ọ̀sì kí ló dé tó fi fọ́ mi. I'm so sorry sir I'm so sorry. actually ó yẹ kí n ṣàlàyé fún yín but nǹkan tẹ̀mí rí nínú ọ̀rọ̀ yẹn ni pé kéèsì yẹn ti pẹ́ ní station kò dẹ̀ yẹ kí èèyàn máa jẹ́ kínú kan bẹ́ẹ̀ yẹn pẹ́ and most of mi tẹ̀ tún wá mọ̀ pé ọmọ àwọn ọmọ madam ni wọ́n I don't know. Had it been, I know I wouldn't have done that. Then you would have called. That was the mistake I made. Better. Pọ́blẹ́mù eh, mi ni wípé bí the issue of bí Problem ṣe máa jáde ní àhámọ́ ọlọ́pàá ń bẹ̀ yẹn. Wọ́n ṣe máa kúrò lágọ̀ọ́ yìnyẹn ìyẹn ni ó bè mí báyìí. Eh, madam, eh? ọ̀rọ̀ náà ni èmi àti ọ̀gá jọ ń ṣe ní àlàyé fúnra wa nísìnyí. Ẹni bínú ni, ẹ má bínú. torí yorùbá lọ́wọ́ bó ní ẹ̀kọ́ tó bá rọ àkíntàn sílẹ̀ wọ́n ti bí kéèsì yẹn ṣe jẹ́ ni èmi ò tiẹ̀ tún wá mọ̀ pé àwọn ọmọ yìí ni wọ́n ọ̀gá ló ń ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ àlàyé lágbára ọlọ́run a máa wà kíákíá. tí ò gbọdọ̀ ni kò ní pẹ́ mi ò fẹ́ kó pẹ́ rárá. Oh, release God bless ẹ dpo ma ọmọ yìí bá bá yín lọ sílé pẹ̀lú one point five a lọ bá yín ṣe weekend bẹ̀tọ̀ owó ni kó padà kí one point five má padà wálé o ó hmm? ṣàyẹ̀ pé. no problem ó yé mi ok. bóyá lọ sínú yàrá mi kò lọ gbé báàgì mọ́ ẹjọ́ ọ̀sán ẹjọ́ weekend. ok sí wàhálà ẹ ṣe weekend ní bó ṣe. ok owó ló ń wọ́tẹ́ wíyẹn ló máa túṣe agbára ọlọ́run. èmi náà ti ẹ̀ jẹ́ owó release that ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́ o ẹ sà ìgbà tẹ ti arrest àwọn guys yìí kí ló dé tẹ̀ kó wọn lọ sí court sà kí ló ṣẹlẹ̀ sà. lọ́nà ìfẹ́ mi dúró. ìwọ́dọ̀ pé bí ọ̀rọ̀ ṣe yí sí nìyà kí ló tẹ̀ máa ń ṣe yín broad civilians yìí ná let me tell you one thing bẹ́ẹ̀ ṣe máa ń fojú ro case kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ìjọba ẹni tí ò lẹ́sẹ̀ ṣe ìwọ fẹ́ ká palẹ̀ wọn mọ́ ká kó wọn gba court lọ tell me so ẹni tí ò lẹ́sẹ̀ káwa kọ́ bí wọ́n ṣe gbọ́rọ̀ tó gbé fáwọn yẹn tó ń ká ẹ lára ta ti gbọ́rọ̀ yẹn wípé ẹ àwọn ọkọ wọn ṣe báyìí o wọn ṣe báyìí o ta ti gbọ́rọ̀ yẹn ká má tiẹ̀ ṣe investigations at all ká kàn kó wọn ó di court látọ̀dọ̀ tí wọ́n á bí ká má mẹ́ni tó jẹ̀bi àbẹ́ni tó jàre kó tó ti gbé àkó wọn lọ sí court sáwọn tí ò jẹ̀bi ṣé o fẹ́ ká àkó wọn lọ sí court ni ẹ no no no no no mi ò kọ́ru iṣẹ́ yẹn bẹ́ẹ̀. but ẹ sà yín ò kó èyí sà it's not your job ẹ kóòtù ló ní àṣẹ láti sọ wípé àwọn ẹni yìí jẹ̀bi àbí wọn ò jẹ̀bi n tó kọ ẹ̀yìn bẹ̀ ni wípé suspect ni wọ́n ẹ kó wọn lọ sí court kẹ́lọ́jọ́ lè ṣèdájọ́ wọn. nífẹ̀ẹ́ mi a ti bẹ̀rẹ̀ ẹjọ́ ìlú ẹ̀kú ti sọ fún mi pé wọ́n ti ṣe ọlọ́pàá rí náà so that a jẹ́ wípé mo tún fẹ́ ní experience kún experience tí mo ti ní látọ̀dọ̀ tiẹ̀ ni mo ń sọ nǹkan bí nǹkan ṣe gbọ́dọ̀ rí owó bó ṣe ń yí mi jọ nífẹ̀ẹ́ mi mi ní fẹ́ kó abuse privilege tí mo fún ẹ o anytime tó bá wọn èrò lè wọnú ọ́fíìsì mi tí má tẹ̀lé wípé dọ̀ọ́dún lẹ́yìn tí mò ń bá ṣe mi ní jẹ́ o máa wọ bímọ àní tá à ń sọ lọ́wọ́ ìgan tó bá kọjá ìyẹra ẹ màá lé ẹ bọ́ta mi jẹ́ o débì mọ́. ẹbẹ ah, sà ẹ̀yin àgbàlagbà náà lè sọ wípé béèyàn bá pẹ́ lórí mi èsìkéṣe abáyàn bẹ́ẹ̀. ìwọ̀n gbogbo ogbó Yorùbá gan ta ni mẹ́ta lè ah, ṣe ó ń pa owó wájú mi àbí ah, all right nífẹ̀ẹ́ mi please get out. Eh. bàtà. kébè jáde nínú ọ́fíìsì yín ẹ kò sí problem tẹ bá sọ pé kí n jáde màá jáde because ẹ̀yin lẹ ní ọ́fíìsì yín àmọ́ tí mo mọ̀ tó dá mi lójú ni wípé èmi náà ready láti pe press conference kí n sọ fún àwọn oníwèé ìròyìn kí wọ́n bá mi polongo fún àwọn ènìyàn kí gbogbo àgbáyé mọ̀ wípé mo ti rí ẹni tó pa àbúrò mi ṣùgbọ́n wọ́n kọ̀ ní station yìí láti gbé ẹni yẹn lọ sí court màá sọ yẹn fáráyé yes. okay ohun ẹ kó pe press conference àbí. yes tó bá jẹ́ o believe pé yẹn ló máa solve problem ẹ please go and do that. it's alright jọba okay no problem. kọ́lá jẹ kí ló ṣe ẹ náà tó náà kí ló ṣe ẹ náà. Ah! òun tó yà láti abuse privilege tí mo fún ẹ àbí. kó má tẹ̀ fún àgbàlagbà ní respect mi ò tó èèyàn kankan nínú ní ní ní ní kọ́pà níyàbí let me tell you one thing mo ń bá ẹ sọ̀rọ̀ bíi tẹ̀gbọ́ntàbúrò ní orí ẹni ó pé jẹ́ kó ẹ fàpọ̀ see me as your brother just like your blood brother ṣé ohun tó ṣẹlẹ̀ sí family yìí ṣòro kó dùn ọrú èmi yìí nù ni apart from pé bóyá ọlọ́pàá ni mo jẹ́ i am performing my duty but n tàn sọkọ yẹn yẹn gbọ́dọ̀ ní woman feelings but bí ẹyẹ bá ṣe bó ṣe bá ṣe fò la ṣe máa sọkọ ẹ iṣẹ́ tí mo mọ̀ gan ni o mọ̀ tó ti mo ti wà níṣẹ́ ọlọ́pàá ni tí a bá ṣọ́ra àwọn tá a fẹ́ mú yìí wọ́n lè padà ṣe kí ni o wọ́n lè padà tún wá jàre wa that's why mo ṣe ní kó jẹ́ ká ṣe tọ́lọ́rí investigations and we have to do it we are on it láìpẹ́ láì jìnnà àmà gbogbo ọ̀dà tó bá rí ẹ lójú kí ló fẹ́ gbọ́ngàn kí ló fẹ́. thank you sir n tí mo fẹ́ ni wípé ẹ charge àwọn guys ẹ̀ sí court. ṣé àṣẹ investigation àṣẹ investigation kájà charge wọn sí court. bẹ́ẹ̀ ni sir. ẹ ọ tán tó bá boomerang kò ní ò ní blame mi. bámúbámú ni mo yóò. Yeah yóò mọ bébí ọmọ ẹnìkan. kò sí bí a ṣe gbìyànjú tó ọmọkùnrin tó jẹ́ ẹ̀gbọ́n gẹ́rì tí wọ́n pa yìí ó fi àkíkọ́rí ó ní dandan fún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sábúrò òun yìí òun ò ní gbà àfi tóun bá lọ sí kóòtù bẹ́ẹ̀ ni mo lo gbogbo ọpọlọ ọlọ́pàá fún un mo ṣe àwọn ọ̀rọ̀ yìí mo ṣe ní àlàyé one by one kó lè yé ọmọ yìí takú ó dàbí tó ń bá lọ sí kóòtù èèyàn kan wá pè mí láwọn tó mọ̀ dáadáa ó wá sinmi gbẹ́rẹ́ pàkó pé gbogbo ohun tó ń ṣe yẹn ó bá ń lé ni o wọ́n ní how bá ń lé báwo pé agídí tó ń lò yẹn ó bá ń lé ni bàbá ẹ̀ tí wọ́n pa ń jọ sí yẹn wípé artifist ni bàbá ẹ̀ o Mm, mm. rárá àwọn àjàjàgbara ó ní yes ó mú wá wo pé abájọ ọmọbìnrin yẹn náà wọ́n ní wọ́n rànwọ́n tiẹ̀ náà pọ̀ mo ní ok ìyẹn ló ṣe ń lo agídí àbí ah, ok ok tí bàbá yín bá jẹ́ activist lọ́sí mi pé ẹ̀yin náà gbọ́dọ̀ wàá takú wípé ìwà tí bàbá yín bá wù lẹ gbọ́dọ̀ máa hù ní ok ó sì wàhálà mo wá ro gbogbo ẹ̀ lọ́tún mo ronú sí i mo láfi tí n bá fojú kàn yín pé mi ò mọ ọ̀nà tá a lè gbégbà mọ́ báyìí olóòfẹ́ lọ kóòtù èèyàn ọ̀dẹ̀ lè sọ fún ẹlẹ́jọ́ pé kó má gbẹ́jọ́ ẹ̀ lọ sí kóòtù. ṣé pé kò sí solution àfikọ́ lọ sí kóòtù. nínú àwọn akọ́lá ni kò lọ òun lòun máa lọ lọ́rùn yẹn. òun náà wọ́n sọ. ìwọ̀n ta lè ṣe tó bá dẹ̀ di kóòtù ó ṣeé ṣe kí omi kó tẹ̀yìn wọ ìgbín lẹ́yìn. kí ni solution báyìí. kò yé mi sí. okay tí ì yìí torí pé bàbá èèyàn jẹ́ activist ṣé kábàbí kò yẹ i don't just understand him. hello. cp. Uh, eh, madam okidara yes. dp owó àwájú mi báyìí wọ́n wà lọ́dọ̀ mi wọ́n ní ọmọ yẹn sọ pé dandan àwọn fẹ́ lọ sí court. Eh? ṣé DPO wà bẹ́ẹ̀ yẹn. ó wà níbí. ẹ gbé fóònù fún. ok. hello sir. adiham relax relax relax DPO. ẹ bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n ọmọ yẹn ẹ̀gbọ́n victim gangan òun ló sọ pé gbogbo ohun tá à ń ṣe yìí kò sí tó kọ òun fẹ́ lọ sí kóòtù wọ́n dẹ̀ ní àjẹjàngbara ni kò sí nǹkan tí ó lè dá lára pé bàbá wọn gan. ó ní dandan àfi lọ sí kóòtù. ẹ̀bẹ̀ ni. ok um, DPO mi ìfẹ́ lo ọwọ́ agbára lé ẹ lórí ṣùgbọ́n that case is within your jurisdiction sàkání ẹ ló wà hmm. ṣùgbọ́n wá nǹkan tó máa ṣe sí. ok. yes wá nǹkan tó máa ṣe sí madam Kedara á ṣètò ẹ ju bó ṣe máa ń ṣètò ẹ tẹ́lẹ̀ lọ ó tán. ok sir. ok yẹn fún fún wọn ní fóònù. alright ẹ jẹ́ kí n gbé fún wọn. hello. Aha. madam Kedara case settled. ok. ẹ má wọrí àti settle ẹ. ok. a máa rí. ok. okay kò sí problem. ok èmi ká yọjú sí yín. ó dà ẹ ṣe ẹ jẹ́ kí n tètè máa lọ ó dà kó ká tó pàṣẹ. ó lò ìwọ nìkan kọ́ ló máa lò bó lágbára agbára rẹ̀ á pin lọ́jọ́ kan ìwà rẹ̀ iṣẹ́ rẹ̀ láfíìdá ọ̀lẹ́jọ́. mo wá ilé ní àná o sì ń lé bólé lọ. ọ̀rẹ́ ìgbà ṣe ń bí màá nìyẹn ṣèbí torí ọ̀rọ̀ àbúrò ẹ̀ náà ni mo bá lọ Abímbọ́lá ó ní mo lọ́wọ́ ní police station. bólé wá bá dé báyìí. ọlọ́mọ àti gba gbogbo ògo ṣèbí nígbà tí mo débẹ̀ lánàá dpo tí mo bá ń bẹ̀ ó jẹ́ kó yé mi pé ọlọ́run tó bá mi rán láàánú kan fún wọn wọ́n ní ìyá kan ti wá ó ti gba lọ́ọ̀yà fún wọn eré ọláwa o ìrànlọ́wọ́ kọ́ lọ́n ṣàánú yìí délẹ̀ ní báyìí o. a lè bá àna ọlọ́run pàdé kan lè lágbára ọlọ́run. ọ̀rẹ́ mi ṣe bẹ́ẹ̀ ni tá a bá wí fún ọba jẹ́ ó gbọ́ lọ́rọ̀ Abímbọ́lá ó kọ̀ kó gbọ́ nìyí ọlọ́run ti fi èmi àti ẹṣẹ́ áńgẹ́lì rẹ̀ à ń bá sọ̀rọ̀ nítorí báyìí pé kó má ṣe báyìí kó má ṣe báyìí ká ló sí wa lẹ́nu ni nǹkan tó ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ ìwọ náà wò náà àmọ́ ó dàbí èmi mọ̀ pé ilé ti kún àwọn ọmọ yìí àmọ́ ṣá ọlọ́run àbábá tó tù wọ́n lágbára ọlọ́run. àmì o àmì o àmì o. ìlú èdè tó ṣe yìí òun náà fi àfikọ́gbọ́n. Ah, òun jẹ kò jẹ tíra ẹ̀ mọ́ ara kò jẹ́ ibi ọ̀rẹ́. wọ́n ní Bùsáyọ̀ ti sẹ́ǹdì àwọn aṣọ sí ẹ̀. ó ti kọ́ fún mi ìgbẹ́ wà lórí ó ṣe mí láàánú fún ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú bí iṣẹ́ ṣe pọ̀ tó láàrin ìlú ẹ wàá rí iṣẹ́ kankan ṣe ju iṣẹ́ apànìyàn lọ. Hmm. ìwọ ọ̀gbẹ́ni Òjó Àkànbí Abímbọ́lá Sówẹ̀mímọ́ àti òkìkí ọlá Táíwò irú àpẹẹrẹ wo lẹ fẹ́ fi lélẹ̀ fún àwọn ọ̀dọ́ tó ń bọ̀ lẹ́yìn yín èyí ni ìdájọ́ mi. ilé ẹjọ́ yìí dá yín lẹ́jọ́ pé kí wọ́n lọ yẹgi fún yín títí tí ẹ̀mí yóò fi bọ́ lára ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. as lordship places. arise. bó lágbára agbára rẹ̀ á pin lọ́jọ́ kan. ìwọ rẹ iṣẹ́ rẹ láfi dá ọ lẹ́jọ́ mọ̀ yẹn dájú ìwà rẹ o iṣẹ́ rẹ la ó fi dá ọ lẹ́jọ́ lọ́mọ yẹn dájú. Eh, hmm. bámúbámú ni mo yọ. ẹ̀yin àgbàlẹ̀ sọ pé mi ò kí ń lẹ́nu mo sọ kó mu kíkan o ìjọba ò gbọ́dọ̀ pọkọ mi o ìjọba ò gbọ́dọ̀ pọkọ mi o ìyẹn ni mo ṣe sáà dé yín ọgbà lèmi níwọ̀nba ìgbà tí wọ́n bá ti sá di ọgbà ó ti di dandan kọ́ gba tèmi náà gbà ẹ́ ṣé ìwọ mọ̀ pé ipa tí a pa ògbèrè a gbọ́dọ̀ pọ̀ máa wo bẹ́ẹ̀ fúnra òkìkí ọlá ló máa fẹsẹ̀ ra ìrìn padà wá sínú ilé. ah ọkọ mi máa wá sílé inú mi á dùn gan o inú mi á dùn gan ni o. nígbà tá a bá fi máa parí gbogbo ètùtù èmi àti àwọn ìyá mi ara adájọ́ la máa parí iṣẹ́ yẹn sí. Si fúnra adájọ́ ló máa sọ pé Òkìkíọ́lá máa lọ ilé ẹ láyọ̀ àti àlàáfíà. màmá ẹ bá mi ṣe kíákíá kókò òun tètè padà wá sílé o. Ah, ah. bẹ́ẹ̀ kọ́ náà ń ṣe mi bí mo sọ pé lẹ́yìn ìgbà tí n bá parí ètùtù èmi àti àwọn ìyá mi ó ní nǹkan tí mò ń sọ ah, fọkàn ara ẹ balẹ̀. ẹ jẹ́ gbà pé nǹkan tẹ́ ń sọ yìí máa ṣe é ṣe. èmi ò sọ fún mi pé kò ṣeé ṣe tí ò bá wá ṣeé ṣe padà fún mi màá jẹ́ ó yá máa lọ máa lọ máa lọ ẹ̀yin ìyá arábìnrin ti pè ní ìyá o ẹ wá dúró tì mí ẹ ṣalátìlẹ́yìn lẹ́yìn ẹ jẹ́ kí ọkọ rẹ̀ Òkìkọ́lá kó fẹsẹ̀ ra ẹ̀rìn wálé kò lè ṣeé ṣe kẹ. bámúbámú ni mo yó mi ò mọ bébí pọ̀ mọ́ ẹnìkan ẹni àná ìbá.

ẹ sọ fẹ́ni fèrè agili tí ṣògùn àìkú pé bágili tí ó kú kò ní lè rewé ẹ̀ fi ṣògùn. bọ̀dá ọgbọ́n èyí yára wá gba ìmọ̀ torí pé olóye kankan kò mọ̀ àgbọ́jọ́ lọ́rùn bó lo ìwọ nìkan kọ́ ló máa lówó bó lágbára agbára rẹ̀ á pin lọ́jọ́ kan. ìwọ rẹ iṣẹ́ rẹ láfi dá ọ yẹn dájú. ìwà rẹ o iṣẹ́ rẹ la ó fi dá ọ lẹ́jọ́ yẹn dájú. Hey. Eh, mm bámúbámú ni mo yọ mi ò baby pé bí kò mọ ẹnìkan. ni mo yọ mi ò baby pé bí kò mọ ẹnìkan. ẹni àná ìbá kú ẹni àná ìyẹn ẹja ẹja lẹ́fẹ́ rò. ẹja bẹ lọ́rùn. àròsà kún. ẹja bẹ lọ́rùn. àròkígbe. ẹja bẹ lọ́rùn. àròkáwọlé rí ẹja lẹ́fẹ́ rò. pẹ̀lú mi ọmọ bàbá gidi ìbànújẹ́ ńlá ló jẹ́ fún mi wípé o fi mí sílẹ̀ o ṣíwájú mi lọ sọ́run àmọ́ bí a ti kọ̀wé ẹ̀ wípé o máa rìn nílé ayé òun náà ló rìn yẹn. ṣùgbọ́n inú mi tún dùn torí wípé gbogbo àwọn tí wọ́n ṣekú pa pátápátá gbogbo wọn ni wọ́n ti wá bá ẹ lájùlé ọ̀run pẹ̀lú mi babájídé pẹ̀lú mi ọmọ babájídé sóore o sóore o pẹ̀lú gbogbo ìlérí tá a jọ ṣe fúnra wa sóore o sóore o ah, má ṣe o it's okay. ló tó ń ṣe bí ọmọdé báyìí kí ló tó ń ṣe gbogbo eléyìí kí ló tó ń ṣe báyìí I am very sure pé tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ni wọ́n sọ pé òkú máa ń wẹ̀yìn lóòótọ́ o ó yẹ kí òkú àbúrò ẹ kó wẹ̀yìn kó sọ fún ẹ wípé bọ̀dá mi èyí tẹ́ ṣe ti tó ẹ move on pẹ̀lú láìvò yín thank God ti achieve èèmẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n pa àbúrò ẹ̀ wọ́n ti gbé wọn lọ sí court wọ́n dẹ̀ ti dájọ́ fún wọn wọ́n ní lọ pa wọ́n good torí ẹni tó bá pààyàn nípa ìdá ipa ìdá náà máa fi pa òun náà ó dẹ̀ stop gbogbo eléyìí náà tá à ń tẹ̀lé ẹ kiri tó gbé fúláwà káàkiri ọjọ́ mélòó ló fẹ́ fi gbé fúláwà lọ síbẹ̀ yẹn. it's okay mo ti gbọ́ nǹkan tó sàn ó ṣe. wo bí gbọ́ lísìn sí mi gbọ́ kó dẹ̀ mu lò ni mò ń tẹ̀ láti bá ẹ sọ ibì kan promote ẹ lọ́nà promotion ni wọ́n fún ẹ òun ló fi ló fi láǹfààní àti lọ síbẹ̀ yẹn ṣé bó ṣe wọ́n máa lọ ṣe lọ́ọ̀ni wà lọ́ máa ronú lọ́wọ́n àbí. ọ̀rọ̀ ẹ ṣe ah, ó bẹ́tà o mi ò kó yẹn make sense o tá à ń tẹ̀lé ẹ tó ń gbé flower kiri olúwàfẹ́mi ọlárẹwájú. àti gbogbo àwọn other staff èmi tí mo jẹ́ chief accountant ni à ń kí káàbọ̀ sí àárín wa inú wa dùn lọ́pọ̀lọpọ̀ láti rí láàrin wa and eh, mo ń promise yín lórúkọ mi àti gbogbo àwọn other staff a máa ṣiṣẹ́ pẹ̀lú yín a dẹ̀ máa fún yín ní best wa ní agbára ọlọ́run ẹ máa rí ìyàtọ̀ tó pọ̀ gan eh, once again you are welcome sir. thank you so yes, much. Sir ẹ káàbọ̀ sáàrin wa sà mo ti máa ń gbọ́ orúkọ yín gbà tẹ́ ti wà ní headquarter inú mi wá dùn pé mo mọ̀ yín lẹ́nu inú mi dùn gan ni ẹ káàbọ̀ sáàrin wa you are welcome sir. ẹ ṣe gan ma ẹ ṣe mo dúpẹ́ ma anyway inú tèmi náà dùn wípé mo dé sí àárín yín ẹ dẹ̀ fi ti ìdùnnú ti ìdùnnú ẹ fi gbà mí wọlé. ẹ lè fi ń dá ilé gbígbé lágbo ọlọ́run àtijọ́ máa ń iṣẹ́ tí àjẹfẹ́ ṣe ṣe púpọ̀ ẹ jẹ́ má bínú ẹjọ ẹgbẹ ọta ló ń jẹ mr ikọni. èmi ni ọ̀gá ṣe ni èmi gan mọ̀ pé ti máa béèrè ni. òdù ni mí mi kì í ṣe àìmọ̀fọ́ lóko bí ẹ ṣe ń wò mí èmi ni first citizen iléeṣẹ́ yìí torí pé tí anybody bá ń bọ̀ èmi máa kọ́kọ́ kan ní ẹnu gẹ̀ẹ́tì. ó dà kò burú ẹ pẹ̀lẹ́ sà ẹ kú iṣẹ́. ẹ ṣe gan. lóòótọ́ ni mò ń gbọ́ orúkọ yín. ọlọ́run ni èmi kọ́. amúnirò gbọ́ sí dáradára kán pé mo ṣe. ẹ ṣe sà according to nǹkan tí mo bá nígbà tí mo dé mo rí wípé àwọn managers tí wọ́n ti gbé wá sí ibà ibi méjì sí mẹ́ta sẹ́yìn ẹ ò ní good rapport pẹ̀lú wọn. n kò mọ̀ pé yẹn ni a lè ní good rapport pẹ̀lú wọn. kí ló dé. ẹ̀yin ẹ̀ wo ẹnìkan kò lè ṣiṣẹ́ ẹnìkan èmi ni chief security kí wọn bá fẹ́ wọlé màá ṣáàṣì wọn kọ́ máa fẹ́ jáde màá tún ṣàṣì wọn máa ń jà á pé èmi ń embarrass àwọn kọ́sítọ́mà pé èmi ṣe wọ́n máa ṣàṣì wọn ẹ̀ ń bọ́ tí wọ́n fẹ́ gbàṣẹ́ security ṣe yẹn nígbà yẹn kò bá ṣe manager ṣe. ok àlàyé yẹn ti yé mi àmọ́ tí mo fẹ́ kẹ́kọ̀ọ́ mọ̀ ni wípé ẹ̀yin fúnra ara yín láti lè má ní good rapport pẹ̀lú àwọn managers tí wọ́n ti ń gbé wá ẹ̀ láti search ara yín fúnra ara yín ó túmọ̀ sí pé kankan ń ṣẹlẹ̀ sẹ́yìn náà ohun tí màá kàn sọ̀rọ̀ sà ẹ má bínú bẹ́ẹ̀ ṣe wà yín ẹ jọ torí ọlọ́run tí ẹ ò bá ní good rapport pẹ̀lú àwọn managers tó ti wà níbí tẹ́lẹ̀ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa control ara yín torí ẹ gbọ́dọ̀ ní rapport tó ga pẹ̀lú mi forest. ah ọ̀gá ẹ fi ẹ̀sìn ẹ̀dìmú torí tọ́lú ẹ̀dìmú ẹ̀sìn ẹ̀dìmú kò ní sí wàhálà lágbára ọlọ́run máa ṣiṣẹ́ pẹ̀lú yín i plan to serve you without ọ̀s. bẹ́tà ẹ jókòó ẹ ṣe. Um, oh, ọ̀gá i'm happy to see you. do you know what i like about you? Hmm? your name Nifemi. thank you so much. well ọ̀gá tẹ́ ẹ mind Well, a ta bá ṣe tán ṣé be lè gbé yín lunch ká lè fi yẹn wẹ́kàn mi sàárín wa. Um, <laughs> ẹ ṣe gan ma mo really appreciate yín ẹ má tí ì jẹ́ ká fi yẹn bẹ̀rẹ̀ ẹ má bọ̀dà mo assure everybody náà wípé gbogbo àwọn àlejò máa ṣe fàájì yẹn papọ̀ tó bá ti tó àsìkò ẹ ṣe púpọ̀ so ẹ máa fi àsìkò yìí sọ fún gbogbo àwọn wípé kó ní kálukú padà sẹ́nu iṣẹ́. ṣé gbogbo alẹ́ fẹ́ gbé jáde ní abíọ́gá nìkan physically body or else. Ah, mo ti yàn dáadáa mo yàn dáadáa mo yàn dáadáa àti yàn dáadáa láti rú. all right. Yes. hello. hello ṣèyí. ọ̀rẹ́ báwo ni. mo máa wà ókè kẹ́ <laughs> ṣé o really enjoy ọ̀hún yẹn. ọ̀rẹ́ mi à ń dúpẹ́ o. njó tiẹ̀ lè gẹ̀ẹ́sì tó wà pẹ̀lú mi báyìí. tani ẹ. fọlákẹ́ ni. <laughs> fọlákẹ́. exactly. bá gbé fòfò gbé fòfò. ok ok. hello. fọlákẹ́ so ohun ẹni mò ń gbọ́ yìí. <laughs> ó ga ó ga o ò tiẹ̀ béèrè wa rárá o kàn abandon wa ni àbí. abẹ́yẹ tẹ̀dá mínú tẹ́ béèrè mi. nígbà tó ti márì tó ti bímọ tó ti ò tiẹ̀ rántí wa. márì kẹ. o ti márì. mi ò tí márì o mo ṣe single o. really. ah gbàtàdé tí kúrò ní service everybody ti gba ilé àwọn òbí ẹ lọ tí mo ti lose contact gbogbo yín àfi bí mo dẹ̀ tún ṣe pàdé nífẹ̀ẹ́ mi gbogbo nǹkan dẹ̀ tún ti wà alright padà ká máa dúpẹ́. ah ọ̀gá o <laughs> kò sí wàhálà kò sí wàhálà mi ò lè sọ̀rọ̀ sí ẹ mọ́. báwo ni àwọn fámìlì tiẹ̀ náà ń kọ́ báwo ni gbogbo nǹkan. bá a gbé fòfò rẹ gbé fòfò. all then okay bye hold on. ọ̀rẹ́ mi ọ̀dà kò sí problem <laughs> bá a ṣe rí náà nìyẹn ọ̀dà ọ̀dà it's all right a tún máa sọ̀rọ̀ later ó ṣe gan ni. Alright. right. <laughs> Fún ìfẹ́ tó ti lọ láti ọjọ́ tó ti pẹ́. Fún ìfẹ́ tó ṣẹ̀ṣẹ̀ padà dé as fresh. Mm. Ah, fún ìfẹ́ tó ṣì máa dúró síbẹ̀ tí ò ní lọ sẹ́lẹ̀. Mm. Mm. Kọ̀wọ́ kí ló ṣẹlẹ̀? yọ bọ́lẹ̀ kó dẹ̀ jókòó sínú mọ́tò. òwò èèyàn títí ó tún rántí. ó tóbi àwọn gáìsì ní rí ni. yá lọ. Oh, sọ́rí kí ni. Mo láìkì obìnrin. Mo láìkì obìnrin tàbí ọmọ yẹn lòun wò. nífẹ̀ẹ́ mi mo sọ fún ẹ pé kò lè pọ́síbù láéláé o ò lè rí wọn mọ́ láyé. ẹ sà ó pọ́síbù sà. nífẹ̀ẹ́ mi ṣé wọ́n ló fẹ́ kọ́ mi iṣẹ́ mi ni I have been in this job for years look this thing mo láwọn ìbéèrè kan ti fẹ́ bí ọmọdé fẹ́ kó dá mi lóhùn. torí ẹni tí nǹkan bá ń ṣe kò sí bí kò sásìtúdù kan tó fẹ́ ṣe tó fẹ́ strange sí wa ń bí ìwọ ni nǹkan ń jó lára ló ṣe jẹ́ kó máa sọ ọ̀rọ̀ bíi wọ́nranwọ̀nran bíi nǹkan kan i'm sorry to say o ní kí n ṣojú àlá o o kì í ṣe pọ̀ ẹ sà ẹ sà mo mọ tí mò ń sọ mi ò sùn mi ò sùn mo mọ bí tí mo ti pàdé wọn sà. again ìjọ mọ̀ wípé nígbà míì méjì méjì lọ́lọ́run dáyàn. ẹ sà mo mọ nǹkan tí mò ń sọ sà àwọn pípú yóò kì í ṣe photocopy tó bá tiẹ̀ wá jẹ́ pé méjì ayé náà ṣé àwọn méjèèjì náà ni méjì ayé wọn tí wọ́n máa tẹ̀lé wọn káàkiri ni ẹ sà á ní mo fojú mi rí wọn ní sẹ́ mo mọ̀ wọn. mo fojú méjèèjì rí wọn ok jẹ́ kí n béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ nífẹ̀ẹ́ mi ìgbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tí wọ́n arrest àwọn àwọn ará bíi njó wàwíà. mo mọ̀ ń pa ẹ̀ sá. ìgbà tán kó wọn lọ sí court tí adájọ́ tó find wọn guilty ṣó mọ̀ ń pa ẹ̀ ó mọ̀ ń pa ẹ̀. mo mọ̀ ń pa ẹ̀ sà. inú mi dùn kó sọ pé ó mọ̀ ń pa ogun tí mò ń bí ẹ léèrè nígbà tí wọ́n wá padà yẹgi fún wọn ǹjẹ́ ó ti ẹ̀ gbọ́ abó mọ̀ ń pa ẹ̀. ẹ sà mo mọ̀ ń pa ẹ̀ àmọ́ mo fojú méjèèjì padà rí wọn sà. ó mọ tó ṣẹlẹ̀ èmi gbàgbọ́ pé olóò ara ẹ̀ rí wọn báyìí with your two naked eyes. yes sir. ẹ ó ti tán ó dẹ̀ tó ti jẹ́wọ́ fún mi pé gbogbo bọ́n ṣe mú wọn bọ́n ṣe yẹgi fún wọn ló mọ̀ ń pa ẹ̀ ah, àwọn ẹbí kankan ò sí ń bí yẹn ló dùn mí torí tí wọn bá ń act báyìí tàbí tó ń gbèrú attitude yìí jáde kankan ti ń ṣe ni ọ̀tẹ̀ mi ò um, anyway ohun tó ṣẹlẹ̀ rèé gbogbo ọ̀nà tó bá mọ̀ pé o lè tọ̀ láti fi proof pò orí wọn lóòótọ́ o lè gbégbé sẹ́yìn sórí àwa ìgbàgbọ́ tiwa òun ni gbogbo ohun tó sọ pé o mọ̀ ń pa ẹ̀yẹn títí tí ìjọba fi pa àwọn tó yẹgi fún wọn nígbà tí o wá sọ pé o ti padà rí wọn tó bá mọ nǹkan tó lè fi prove it again so you can you can you can as well bring the case again. kí n go àìsàn. bẹ́ẹ̀ni. mo dá àwọn ni pé wọn dájọ́ kú fún wọn ìjọba lè ti pa wọn òun náà dẹmọ òun lè ti confam yìí o tún wá bẹ̀rẹ̀ sí rí nǹkan mi lójú ayé àbójú àlá please go ahead court wa mẹ́ẹ̀ lẹ́tún lè gbé kéèsì yẹn padà they present the case we are expecting you. kò sí problem sir ẹ ṣàṣẹ́wò lè máa lọ. Ah, bílẹ̀ yín you are free to go. thank you. nífẹ̀ẹ́ mi sórí tí o bá ń ṣe pé àjọjẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ tá a ti mọ́ra wa dáadáa gbogbo nǹkan tó ń sọ fún mi yẹn máa sọ fún ẹ pé irọ́ ló ń pa bọ́lá bẹ́ẹ̀. Bọ́lájí kí ló tó ń sọ̀rọ̀ báyìí jọ torí Ọlọ́run ṣé ọmọdé ló ń pè mí ni ṣé tí n bá rí nǹkan tí mo dẹ̀ mọ̀ wípé ní tí mo rí yìí bó ṣe rí gangan nìyẹn ṣé kí n máa parọ́ mọ́ra mi ni nígbà tí kì í ṣe pé photocopy tí wọ́n ṣe bíi pépà tẹ́wọ̀n máa wò pé àwọn ṣe òun náà ló ń sọ fún ọ náà. ọ̀rọ̀ yẹn náà ló tún sọ fún mi. Ah, ah. but ṣé nǹkan mi wà nídìí ọ̀rọ̀ yìí sá. Ah, kí ni iṣẹ́ nígbà tó kì í ṣe ọmọdé ó ṣe jẹ́ kó gbogbo gbà láwọn máa bá ewé lórí nǹkan tí ò yẹ kó jẹ́ wípé wọ́n máa bọ́mọ kékeré sọ oh. wàá máa fa wàhálà wàá máa lo agídí tí ò mú nǹkan kan wá. wo ṣe yìí ẹ ti ẹ try to understand èmi náà fúnra mi ṣé mo kékeré ni mo jẹ́ ni mo dẹ̀ ń sọ nǹkan fún yín ẹ̀yin náà rẹ́dí àti tiẹ̀ rẹ́dí àti gbọ́ tèmi àtọ̀. ọ̀rọ̀ tó ń sọ kò make sense sí wa. kò make sense. ó lè make sense sí wọ kò make sense sí mi ni mò ń try láti bá ẹ sọ kí ni tó mọ tó ń sọ yìí ọlọ́pàá sọ wípé wọ́n ti pa àwọn èèyàn. ẹni tọ́lọ́pàá sọ fún mi nìyẹn wọn ò pa ah, ah. wọn. ipò wọn ò pa wọn ò sọ fún mi pé àwọn tó pa àbúrò ẹ̀ tí adájọ́ dájọ́ fún wọn pé kí wọ́n lọ pa wọ́n táwa méjèèjì dẹ̀ mọ̀ pé wọ́n ti pa wọ́n ó sọ wípé wọn ò pa wọ́n pé orí wọn ṣé kò jẹ́ kí n ṣe pé nǹkan míì ti wà lọ́pọlọ ṣá. gọ̀ọ́sì yìí mo fẹ́ kẹ̀kẹ́ understand mi náà là mo sọ pé mi ò ń ṣọmọdé ah ok mo ti gbọ́dọ̀ tẹ sọ ṣá. bẹ́ẹ̀ni wọbíwọbí à ń bá ẹ sọ́ọ̀sì ò gbọ́ hmm. ò gbọ́ èmi ni mo sì ẹ lọ sí bẹ̀rẹ̀ grand nígbà tó lọ gbé flowers orí grape àbúrò ẹ̀ o Ah, wo bí e, èmi o lè dáwó fúláwà o. èmi gan ò lè dáwó fúláwà. bẹ́ẹ̀ ni. Ah, eh, kí lẹ̀ ń dáwó fúláwà fún kí ló ah, ṣẹlẹ̀. àbí gbogbo ẹ̀ náà kọ́ ló ṣe máa tè lọ sí fúláwà bẹ̀rẹ̀ grand ama lọ́wọ́. wo bí ìjọba ò ṣe bá fa wàhálà. tí ntẹ̀ bá ń sọ tí ò bá yẹ yín ntí màá ṣe inú tèmi ló wà eh, kí ló wá fẹ́ ṣe gangan báyìí. farabalẹ̀ fún un ohun tó fẹ́ ṣe yẹn làwa fẹ́ mọ̀ jẹ́ káwa mọ̀ tó fẹ́ ṣe kó má lọ bu ẹ lọ́wọ́. thank you n tí màá ṣe ni wípé màá make sure wípé àwọn èèyàn màá jẹ́ kí wọ́n mọ̀ wípé wọn ò pa àwọn pípì yẹn wípé ìjọba ò pa wọn. ẹ ló sà ọ̀nà wo ló máa fi jẹ́ káwọn èèyàn mọ̀ kó wọ́n pa wọn. ṣe yí ìwọ fi yẹn fẹ́ mi. ah nífẹ̀ẹ́ mi nífẹ̀ẹ́ mi nífẹ̀ẹ́ mi ṣe yí gbọ̀gbọ̀gbọ̀gbọ̀gbọ̀ agídí bọ̀bọ̀ yìí ń pọ̀ ju o ẹ à ń bá sọ́ọ̀sì kò gbọ́ agídí tí àbúrò ẹ ṣe títí títí tó fi ran lọ síbi tó lọ òun lòun náà bẹ̀rẹ̀ sí ní ra wọlé yìí oh. tó ń ṣe yìí kó jáwọ́ kó jáwọ́ kó jáwọ́ oh. ah. ẹ mọ tẹ́ ṣe sí o oh. ẹ gbọ́ mọ tẹ́ ń ṣe sí. madam okidara tí n bá sọ pé ìwà tẹ wò ó tẹ mi lọ́rùn irọ́ ni mo pa ọ́ kí ló dé òkúta ti sin ètò jáde ẹ má bínú tí n bá sọ pé nǹkan tẹ́ ẹ sọ ó yé mi irọ́ ni mo pa. ẹ má fòwe bá mi sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ straight kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ DPO kí ló ṣẹlẹ̀. DPO. sà ẹ ṣe kọ sà madam ẹ má bínú. tí Yorùbá bá sọ pé òkú tí èèyàn sin ẹsẹ̀ ẹ yọ síta ìyẹn ni pé nǹkan tí wọ́n sọ pé tó ló bá dé kò gbọ́dọ̀ ríta mọ́ ó ti padà ríta ìtumọ̀ ẹ̀ madam ẹ mọ̀ pé offence tí àwọn ọmọ yìí commit kì í ṣe nǹkan tó ṣe fetí gbọ́ oh. ẹ̀yin àtọ̀gá àtẹ̀mí náà adẹ parapọ̀ láti sọ pé nǹkan tí odó bá dé kò gbọdọ̀ dé tàwọn we all agree we agreed and after that ọ̀gá jẹ́ kó yẹ yín pé ẹ make sure kẹ́ arrange travelling fáwọn ọmọ yìí kan travel out of this country. yes. in which you have agreed with us. yes. ṣàǹpá àwọn ọmọ tí à ń sọ yìí wọ́n ti rí wọn káàkiri wọn lọ ẹni yìí à àníkọ́tà ṣe yìí tí wọ́n yàn kì first time we have been doing it since kí ló wá jẹ́ tó jẹ́ tiwọn yìí tí ò tó nǹkan ló fẹ́ bu wa lọ́wọ́ uh, àbí ó lè jẹ́ kí n ṣàwọn náà rí o because ebi fúnra mi ni mo arrange visa àti ticket fún wọn wọ́n lè ti travel mo ní lẹ́yìn ọdún méjì nìkan tó padà wọ̀lú yìí. madam àwọn ọmọ yóò lọ anywhere. mo dára n tẹ́lẹ̀ fẹ́ ṣe ah, i am the IP of this case. Ah. n tẹ́lẹ̀ fẹ́ ṣe yìí bí bàbá yẹn fi kó bá mi ní. èmi ìgbà mi ládùn mi lẹ̀ kéèyàn fi kéèyàn ṣe kí ni kó kó bá mi lẹ́nu iṣẹ́ mi. Oh mo mọ yí àtúntò tí mo lẹ́nu iṣẹ́ mi. ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ tí if not because of ọ̀gá mo ti ń bá ṣe ẹ̀yìn láìkí àtọ̀ because ohun tábàjọ sọ ibẹ̀ ló yẹ kọ́rọ̀ wà. inú ni mo dúró sí. wọ́n ti rí wọn àkọ́mọdé lẹ́yìn náà. mo arrange mo arrange sorry mo arrange mo arrange fún wọn ah. ẹ mọ tó ṣẹlẹ̀. she misses she misses mo rẹ ń síbi. please. Um, mo fún àwọn boys ẹ ní forty eight hours kan fi kún un country hmm. ṣé mo kí n ta bá fa gbùrù bùbá fagbó otherwise mo máa deny máa deny our boys yẹn. ẹ mú wọn that place. ẹ eh, eh, eh, má wọlé ah, èmi náà wá máa máa máa mọ gbèsè tí màá gbé màá gbé gbèsè. àwọn ọmọ yẹn mi ì mọ mi ì mọ ọjọ́ òun mi ì mọ mi ì mọ ẹ má wọlé màá ṣètò àbúrò fídíò màá yọjú ẹ màá yọjú ẹ fìtì ẹ ẹ dípì ẹ má bínú ẹ jù ṣẹgbọn kó máa yọjú ẹ màá mẹsàn pé wọn àárẹ ìdí ẹ wọn lọ kí ló ṣe àwọn ọmọ yìí báyìí láwọn ọmọ tí mo ra dé jẹ everything fún. ìwà rẹ o iṣẹ́ rẹ la ó fi dá ọ lẹ́jọ́ lọ́wọ́ ìdájú ẹ jọ ọgá mi bèrè. wọ́n ti jáde. oh my god. Ah, oh. ṣé ẹ̀kọ́ ọmọ fẹ́ tún mọ̀ wọ́n mi ò pè wọ́n because mo sọ pé màá bá wọn lọ́fíìsì. ìgbẹ́pẹ́ tó ń jáde sí i. sọ́rí Abímbọ́lá báwo ni? Ah, you know wà òkè, I'm good. <laughs> You Ìwọ ńkọ́? Ibo ló her. Ah, wà? Ẹ̀ẹ́, òsì Naija but Abímbọ́lá nọ́mbà nàìjíríà ló fi ń pè mí nà o ókè <laughs> báwo alẹ́ bí tẹ̀ ṣé òun ẹ̀jẹ̀ ara rẹ̀ ah ọmọ mi mo ti ní ìfẹ́ bàjẹ́ ìgbà wo ló máa dé ẹ́ ah okay then mi lè wé láti rẹ̀ alright alright darling go take care ẹ̀ máa pẹ́ later again ṣùgbọ́n ó <laughs> dàbọ̀ bye àǹtí <laughs> ah, um, um, ẹ̀jọ̀ ẹ má bínú sí mi ẹ má bínú ẹjọ ìgbà wo gan lẹrù pọ́n máa dé. Ah, mi ò máa dé torí kò tó ń jáde. ṣé kí n bá yín pè wọ́n lórí fóònù. ah mi ò máa yìí ẹ ṣe. mo lágbára agbára rẹ̀ á pin lọ́jọ́ kan. iṣẹ́. dájú. inú àwa ti àwa ah, ò mọ bí inú àmọ ni ẹ àwa ti ṣe nǹkan tó yẹ káwa ṣe. irọ́ ni o àbáyé bọ́bọ́ ìfẹ́ bàjẹ́ níbo ni ẹ ti ṣẹlẹ̀. Hmm. Ah. ẹ wo chief mrs ẹ fọkànbalẹ̀ ẹ fọkànbalẹ̀ ẹ má wọrí ṣé àwa tí a gbé wèrè wọlé náà làwọn bá ṣe máa gbé wèrè jáde ẹ̀yẹ ah! má wọrí kò lè sọ ṣẹ́ kankan ẹ̀yẹ má wọrí ẹ̀yẹ fìyẹn lẹ̀ fáwa àwa lọ́ṣẹ́ fẹ́ yí òkú rẹ̀ ní yí wa lágbá ọ lọ ẹ má bínú ẹ má bínú clean job náà la máa ń ṣe ẹ̀yìn náà mọ̀. ẹ má wọrí kò sí wàhálà kò sí èrè ẹ wàhálà ti wà. ṣé lórí iṣẹ́ ta fẹ́ ṣe àbẹ̀wò náà ìta ti ṣe sẹ́yìn ni iṣẹ́ ta ti ṣe kọjá tí wàhálà bá wá ibi wàhálà la ti ń jẹun. kọ́ wá ti ní wàhálà kọ́ máa gbé wa dára àwọn ọmọ máa sọ fún pọ́blẹ́mù wọn. òkúta sí ẹsẹ̀ ti yọ síta. aláì mi ò understand àbúrò tó ṣẹlẹ̀ ni. ṣe mọ̀ wípé olórí burúkú ọmọ tó ń pè ní nífẹ̀ẹ́ mi. the same nífẹ̀ẹ́ mi. ó ti wà ó ti rí wa o. Ah, mo sọ náà mo sọ tí bá dẹ̀ ń sọ̀rọ̀ ó sì máa sọ pé òun obìnrin náà obìnrin ni ẹ̀ ní gbọ̀rọ̀ mi gbọ́ ẹ mo sọ náà ah, èmi mọ̀ dájú wípé ibi bẹ́ẹ̀ dé girlfriend ẹ̀ ibẹ̀ ló ti máa rí wa ibẹ̀ ló ti máa rí wa. òbí ìyẹn ah. ti lọ solution mi ká báyìí sí nǹkan tó wà nílẹ̀ yìí. kí ni nǹkan tá ṣe báyìí. ok ok èmi ní solution kan tá a kí gbogbo wa ká wà nílé fún ọdún kan ká má lọ sẹ́niwẹ̀ ká wà nílé ká má jáde rárá síta débi pò tiẹ̀ tún máa padà rí wa. kásábà fún fọdún kan láìkí ìṣẹ̀lẹ̀ à láìṣe lágbájá lágbájá gan ti ń plan láti ṣe aṣọ lójú káwọn èèyàn lè rojú òun lójú àtúntàjú bó ṣe wà lọ irọ́ ọmọ gbòòrò ni wà náà ah. irọ́ ọ̀gbọ́n ìjọ la fẹ́ ṣe yẹn ta a lè díjú mọ́ lé náà a kì í ṣẹlẹ̀ wọn ṣé àwọn nǹkan tí mo rò ilẹ̀ tá a gbá tí o mọ̀ a máa tún gbá ni o. mi understand you. ilẹ̀ tá a gbá tí o mọ̀ ká tún gbá. ká tún gbá. bóyá mi ò gẹ̀ẹ́tì ẹ̀ o. nífẹ̀ẹ́ mi fún ara ẹ̀ good idea. màá yí ẹ̀fẹ̀ bàjẹ́ ni good idea. màá máa ṣe ah, mi mọ́lẹ̀ àdúkọ alẹ́ òní lọ́kọ́ mi jù máa rìn ah, àdúgbò rẹ̀ ní yàrá ìyá yẹn ẹ̀kọ́ àti drop map kò ní yá. ìyá sọ pé mo sọ tèmi ṣá. bọ̀dá ọgbọ́n èyí yára wá gba ìmọ̀ torí pé olóye kankan kò mọ àgbọ́jọ lọ́rùn bó ló ìwọ nìkan kọ́ ló máa lò ó bó lágbára agbára rẹ̀ á pin lọ́jọ́ kan. ìwọ rẹ iṣẹ́ rẹ la fi dá ọ lẹ́jọ́ yẹn dájú. ìwà rẹ o iṣẹ́ rẹ la ó fi dá ọ lẹ́jọ́ yẹn dájú. Hey. Eh, mm bámúbámú ni mo yọ. Ah, ẹ wá sà. ọ̀gbẹ́ni báwo ni. àlàáfíà ni sà. èwo ló ṣe. ẹ sà. ṣé mọ́mí ẹ ti wà náà ni. bẹ́ẹ̀ ni wọ́n wà ní sà. bẹ́ẹ̀ ni sà. ọ̀dà no problem sọ fún ọ pé màá yọjú sí wọn. ok sà. ok. mi ò mọ bébí mo mọ ẹnìkan. ẹni àná ìbákú. ẹni àná. ìyẹn ò kàn wá. rárá ẹjọ́ ẹjọ́ lẹ́fẹ̀ẹ́ rò. ẹjọ́ bẹ́ẹ̀ lọ́rùn. àròsọ kún. ẹjọ́ bẹ́ẹ̀ lọ́rùn. àròkígbe. ẹjọ́ bẹ́ẹ̀ lọ́rùn. Fọlákẹ́ báyìí tó ṣe ń ṣe mí báyìí náà I called you several, mo ti pè é láìmọye ìgbà o ò gbé kọ̀lẹ́ o tún send text message Fọlákẹ́ kí ló ṣẹlẹ̀. Hm, kí ló ṣẹlẹ̀ má ṣe mí báyìí nà ọ́ ṣé bí mo ṣe nífẹ̀ẹ́ hm? torí mọ̀ pé mo nífẹ̀ẹ́ mo fẹ́ ṣe mí báyìí. oh really ṣó fẹ́ gbọ́ mo rí kọ̀lẹ̀ i saw your message i saw your call mi ò pè kọ̀lẹ̀ yes now ọjọ́ wo ni mo fẹ́ ṣe gbogbo eléyìí dà for God's sake i'm thirty two years old o ò ní plan fún mi now ṣé gbogbo ọ̀bọ̀ orí bẹ́ẹ̀ tó ṣe yẹ ni mo máa dúró dè èní club ọ̀la gbá ọ̀la o ò ní time now mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ okay fine tá a bá tiẹ̀ ṣe wedding gan kákọ̀ tí ẹ ṣe normal introduction nìkan ó ti tó. ìbò fọlákẹ́ oh. mo ti ṣàlàyé fún ẹ pé máa change lóṣù wo I promise you pé máa oh, change. oh really. okay máa change you know I love you kò dẹ̀ sí nǹkan tó fẹ́ from me tí mi ní ṣe fún ẹ it's just for me to change is that what you want kò sí oh. problem fọlákẹ́ okay, I change for you club okay mi lọ club mọ́ <laughs> ọtí mi mú mọ́ ó yá mi mú mọ́ kí ló tún fẹ́. ìyẹn tó fẹ́ gbọ́ it's too late for that mo ti lẹ́lòmíì tó ń fún mi láyọ̀ mo ti lẹ́ni tó ń múnú mi dùn okay call the story short mo ti move on. Fọlákẹ́. Mm? Bọ́ládé. ha tí mo rò pé mo ti rí olólùfẹ́ mi ẹni tí ọkàn mi yàn ẹni bí ọkàn mi tó máa máa fún mi ní ìdùnnú ní gbogbo ìgbà tó máa máa bu omi tútù ìfẹ́ sí ọkàn mi. Si Oh, sorry. Please, I need to leave. I need to go. Fọlákẹ́, má lọ. Jọ̀ọ́ má bínú. Mo ní láti oh, Okay, okay. You have to go. I understand. Can we at least hug for the last time? Okay, fine. Fọlákẹ́! Yeah, Fọlákẹ́! Please, mo lè explain ẹjọ́. Ìgbọ́! Mo lè ṣàlàyé fún ẹjọ́ so òṣì tó ń ṣe nìyí tí mo ń pè tó gbé fóònù ẹ. my phone. no no no no no má bọ́dà ti lọ wo fóònù kankan mọ́ mẹ́yẹn. kò sí lọ́wọ́ mi. fọlákẹ́ ta ni máa yí náà who is this man. ọ̀gbẹ́ni are you okay ṣé o wà ọ̀rọ̀ ẹ̀ṣá ẹ̀bẹ̀ òṣìwò ló mẹ̀ no sọ fún mi ẹ̀bẹ̀ wo ló mẹ̀ nísìnyí fọlákẹ́ má wọlé kò sí problem èmi fúnra mi orúkọ tí màá sọ ọmọ mi inú mi ló máa wà ó ti gbọ́ kí ló ṣẹlẹ̀ láyé àti láyé ẹ ní ayé àti láyé ẹ ni mo sọ fún ẹ báyìí bá fà padà o tí bá ti bínú máa fà mí o ti gbọ́ ọ̀rẹ́ ẹ̀sìn máa pa ẹ́ dànù orí ìṣòwò ayé jábọ̀ lé ní irú rọ́bìṣì wo nìyẹn. fọlákẹ́ta ni máa yín ah! na ah! ọ́. ṣé mi ò sọ fẹ́ pé mo ti lẹ́lọ́ mi tí mo fẹ́. ó ṣe àjèjì yọ nísìnyí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kúrò ń ga ó ń wọ́n mọ̀ kó ṣẹlẹ̀ bó ti lọ ọjọ́ ẹni tí tiẹ̀ ti jóná kò ní kò ná ọmọ tiwa torí afẹ́fẹ́ ń fẹ́ ìjì ń jà kiri oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lórí. bí mo ṣe di ojú mi yìí kí n tó là jáde nínú ilé mi. wọ́n bínú jọ nítorí ọlọ́run bínú. tiẹ̀ lísì sí nǹkan tí mo fẹ́ sọ jọ torí ọlọ́run kò rí bó ṣe rò ó olórí burúkú ni bó yẹ kó fẹ́ báyé mi jẹ́ lásán níjọ́ torí tọ́lọ́ má bínú fọlẹ́pẹ́ mo ní kò jáde nínú lẹ́yìn. ẹ ẹ òun kò nífẹ̀ẹ́ mi ẹ̀jọ̀ ẹ má bínú òun kò nífẹ̀ẹ́ mi ẹ má bínú ṣé ẹ tẹ̀ wọ lábẹ́mi àti yín ṣèjọ jẹ́ ẹ má bínú sí wọn kéde má wo òun èmi ni mo sọ fún wọn pé kó jẹ́ ká máa bọ̀ o ìmú ní kó jẹ́ ká máa bọ̀ ọ́ pé tẹ bá ti rí mi báyìí tí má ti bá yín sọ̀rọ̀ pé máa gbọ́ sí mi lẹ́nu torí ló jẹ́ ká wà mí báyìí ọkùnrin fẹ́ mẹ́jọ ẹ má bínú torí ẹ̀ mo fi nǹkan tó ń mí àti yìí tí ò nínú ayé yín mo fi bẹ̀yìn ẹ̀jọ̀ ẹ má bínú kéde máa wo lórí burúkú bọ̀dá bọ́ládé yẹn ayé wọn ti bàjẹ́ àjẹgbọ́dẹ ni wọ́n tó ń rẹ́ nìkan ó fẹ́ kó bá àǹtí mi ni ó fẹ́ báyé wọn jẹ́ ni. bókì bókì bókì bókì sórí gbogbo nǹkan mo ní sí wọ̀ Ah, ẹlẹ́dàá mi ló lè máa fìyà jẹ́ ẹlẹ́dàá máa fìyà jẹ́ fọlákẹ́ olóòrùn ìfẹ́ ló máa tẹ́lá rí mi àti ẹ wo bí mo ṣe bẹ sọ yẹn ó ṣe dá o ó yẹ jáde nínú ilé mi ó lọ ti jáde nínú ilé mi àtàkì ló ṣẹlẹ̀. ìfẹ́ mi jọ nítorí ọlọ́run báwo ni mo ṣe máa jáde kó nú ayé ẹ nígbà tí mi ò tí ì kú jọ má bínú understand me. kò kú yẹn bí mi bẹ́ẹ̀ ni mo fẹ́ kó kú gangan ni jọ nígbà tí kú o pa mí mi ò lè para mi. fúnlẹ́kí tó bá lè para ẹ̀mí ṣetán láti hẹ́pẹ̀ máa pa ẹ́ dànù. àkóbá àdábà àrìnfẹsẹ̀ sí jìnnà rere máa lọ máa yà lẹ́nu. o lè pẹ́ dànù bó ṣe wà yẹn tó máa jáde mi. ọkùnrin fèmí ẹni sùn owó yìí pọ̀ ẹ̀ẹ́dùn. fọlákẹ́ fọlákẹ́ sori sori kan tó da sí inú ajé mi báyìí sori kan tó da sí mi lọ́rùn sori pé mo ti o ti fẹ́ jẹ́ kí n máa sùsọ́ báyà mi mo ní kó jáde nínú ayé mi kí ni mo ti ẹ̀ bẹ́ẹ̀ sọ wọ́n jẹ́ kí n sọ kankan fún ẹ tó bá kọ́ tó jáde nínú ilé mi tí bá máa fi padà dé bí mo kọ́ tó lè ṣẹlẹ̀ o fún lọ́rọ̀ nígbà máa fi ọwọ́ rẹ̀ padà mi. ọkùnrin fẹ́ ọkùnrin ẹ wo sísá kí n máa lọlé. ẹ ṣàgbọ́n gbà tó ní táwọn bá máa fi padà dé àwọn gbọ́dọ̀ bá yín bí táwọn bá bá yín bí àwọn máa pa yín dà ṣẹ́fẹ́ kan pa yín dànù ni. eléyìí ó kàn ń bínú lásán ni kò mí ní gbogbo ọkọ tó ń sọ. sísá mi ìbínú kọ́ leléyìí. gbẹnu sọ ọjọ́ fẹ́rẹ̀ pọ̀ kó lóun máa pa mí ó lóun mọ nǹkan tó lè ṣẹlẹ̀ ní nǹkan tí mo fẹ́ tara mi gbọ́. sísá ẹ jẹ́ máa lọ ah! lọ́rọ̀ ọdẹ òṣì o ò tiẹ̀ lọ́pọlọ o ò ní break kankan o mọ bó ṣe yanjú o kò ṣe bí ọdẹ òrókùn kò fi wá wọ́ mi lọlé. Mm, mi ò nọpọlọ mo tẹ̀lé yín wá bí sísá mẹ́rẹ́ka máa lọlé torí mi ò ní dúró sí ibà ẹ̀kọ́ pa yín dànù tọkọ wá fèmí ṣe ni o. Ah, ah, ah, jọ̀ọ́ ń bo ni mo ti rí ẹ ṣé jọ torí ọlọ ṣé o lè máa lọ mo ní kó o máa lọ òun gbọ́ràn ni ó máa bá mi bí ohun kan tó ń sọ yóò ṣe é ní. sísá máa lọ lé èmi sọ tèmi ẹ má jọ pa yín o. òun gbọ́ràn mi etí ẹ̀ di ọ̀rẹ́ máa lọ ah èyí náà ṣẹlẹ̀ gan. àǹtí mi ẹjẹ́ a máa lọ. ooo wọ́n máa wá ẹ̀jẹ̀ báwo ah mo ṣe rí ọtí gbẹ jù. ah mi tó ní kọ́ bí ilé mi gan ṣe ẹ̀kọ́ ah wọ́n lọ ọ́pàdé báyé mi jẹ́ bá lọ. mo ní kí n ti bẹ̀rẹ̀ ẹni tí tiẹ̀ ti bàjẹ́ kò ní kò lọ́mọ tiwa ẹni tí tiẹ̀ ti jóná kò ní kò ná ọmọ tiwa torí afẹ́fẹ́ ń fẹ́ ìjì ń jà kiri oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lórílẹ̀ èdè tàwa. àlàyé kí ló ṣe lè gangan kò tiẹ̀ yé mi rárá àti débi tá fẹ́ execute iṣẹ́ a dẹ̀ ti rí target wa then ká ká ká let him down ká dẹ̀ máa lọ o ah, tó ní ká máa ká máa ká máa ká máa lọ kí ló ṣẹlẹ̀. Sanjay ẹ̀yin méjèèjì àtijọ́ tí mo ti mọ ẹ̀yin méjèèjì ẹ ò ṣe irúṣẹ́ yamayama báyìí rí ọpọlọ yìí máa ń sílẹ̀ twenty four seven ni ìgbà wọn gbogbo ilé ìbẹ̀rẹ̀ ṣé tèmi bá ti ń gbé ìgbésẹ̀ kan yẹn kò yẹ kẹ́hìn ti máa wo pé kí ni step ti bọ́bọ́ yín gbé kẹ̀rẹ̀ máa fọ́lọ̀ mi. ẹ kí ló ń ṣẹlẹ̀ gan-an. yẹn ló yẹ kó bẹ̀rẹ̀ náà àwọn ọmọ compound yẹn ẹni tá a sọ pé a fẹ́ wá mú un balẹ̀ àti ń gbọ́ òun àmọ́ pé òun nìkan kọ́ ló wà nulẹ̀ ṣé máa wọlé síbẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn ni so nǹkan tó ń lé wa káàkiri tẹ́lẹ̀ pé àrà múṣẹ́kọ̀ọ́ àwọn ẹnìkan rí wa tó dá wa mọ̀ òun ni nǹkan tá à ń torí ẹ̀sà káàkiri ṣé ká tún máa sá lẹ́yìn títí ẹ̀ ni nù wọn pọ̀ nulẹ̀ tabakọ̀ àbọ̀ àwọn tó wà nulẹ̀ yẹn kí ló ní í ṣe pẹ̀lú wa ìgbà wọn náà sì ní kú láyé wọn. nítorí tí wọn la ṣe wa wọn náà ṣe bẹ́ẹ̀ ni torí tí wọn la ṣe wa wo bí wo bí ẹ farabalẹ̀ pàṣẹ ń bọ̀ yẹn nǹkan tí mo kàn ń rò ní pé pẹ̀lú nǹkan tí mo bá ń bẹ̀ yẹn sìn mo tún ti ní plan B. plan B yes. Eh, eh. so ẹ má wọrí nítorí kọ́ ṣe é eh, má drive rárá àdúgbò yìí la máa wà tí màá fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe ẹ máa wà. àkóbá àdábà àrìnfẹsẹ̀sí jìnnà rere àkóbá àdábà máa lọ máa yà ẹni tí tiẹ̀ ti bàjẹ́ kò ní kò ná ọmọ tiwa ẹni tí tiẹ̀ ti jóná kò ní kò ná ọmọ tiwa torí afẹ́fẹ́ ń fẹ́ ìjì ń jà kiri oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè tá yìí àkóbá àdábá àrìnfẹsẹ̀sí. Si jìnnà rere sí mi kí n máa rogun ẹkún nílé mi kí n máa lẹ̀ka òṣè lọ́dẹ mi àtẹ̀mí àtàrà ilé mi ayọ̀ ni kò jẹ́ tiwa o. Oh torí pé ẹni tí tiẹ̀ ti bàjẹ́ wá níkúnra wọ́n rìn kiri Èdùmàrè dákun àkóbá àdábá àrùnfẹsẹ̀ sí jìnnà rere jìnnà rere jìnnà rere sí i. àkóbá àdábá àrìnfẹsẹ̀sí jìnnà rere àkóbá àdábá. Yes, sweetheart. Máa lọ, máa yà Um, good evening. Good evening, sir. Uh, as you can see, we are police officers. Well, uh, but. ti but anyway um, ni mo lè ṣe where's Falake? Falake. Ah, well eh, mi ò mọ whereabout Fọlákẹ́ Eh, èmi náà ti jáde látàárọ̀ mo ṣe ń padà wọlé ni mi ò dẹ̀ nígbàgbọ́ wípé Fọlákẹ́ máa wà nínú ilé dó ìgbà tí mo wọlé mo rí bag mo dẹ̀ rí bàtà ọ̀bẹ̀ mi gbọ́n ṣe ń wọ́ndà pé kí ló ń ṣẹlẹ̀ ni. ṣàríwó ní orú mi. ẹ eh, yín ò jẹ́ problem but ọ́fíìsà um, ẹ má bínú kí nìkan tí Fọlákẹ́ ṣe tẹ̀ fi ń wà. Oh, Mr. Ma, can you please lead us to your room without no stress. Oh. tí ẹ̀ ti bàjẹ́ kò ní kò ná ọmọ tiwa ẹni tí tí ẹ̀ ti jóná kò ní kò ná ọmọ tiwa torí afẹ́fẹ́ ń fẹ́ ìjì ń jà kiri oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè tá yìí àkóbá àdábá àrìnfẹsẹ̀sí. Si jìnnà rere sí mi. Fọlákẹ́. Fọlákẹ́. Fọlákẹ́. ẹ gbà mí Fọlákẹ́. Mr. Man, explain this. Ah! Kò yé mi náà ìyàwó mi ni mo fílẹ̀ sílé kí n tó jáde ni Fọlákẹ́ kí ló ṣẹlẹ̀ Fọlákẹ́. Hmm, kò yé àbí? Bẹ́ẹ̀ni. Òun pretend power. Ha! ọ́fíìsà mi ò pretend ní tó ṣẹlẹ̀ ní mo sọ yẹn sà ní tó ṣẹlẹ̀ ní mo sọ yẹn sà. ọ́fíìsà. Mr. Man. Sir. You are under arrest. Hmm. Yes, you are under arrest. Now move. Ha! Down. Move! Ẹni tí tiẹ̀ bàjẹ́ kò ní kò ná ọmọ tiwa. Ẹni tí tiẹ̀ ti jóná kò ní kò ná ọmọ tiwa torí afẹ́fẹ́. for the last time wọ́n ló fi bọ́ pa Fọlákẹ́. mi ò gbọ́ nǹkan kan nípa ikú Fọlákẹ́ jẹ́fẹ̀ mi ni Fọlákẹ́ mi ò lè pa èmi kọ́ ni mo pa Fọlákẹ́. Ah. bọ̀wọ̀ tí wọ́n sọ pé wọ́n lè pa Fọlákẹ́. Ha. Ha. Ha. Yes or no? Ah, ẹ wo kọ̀ọ̀kan tó tí màá sọ̀rọ̀ ni ni mo fi sọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí èmi ni mo sọ lóòótọ́ àmọ́ èmi kò mọ pa Fọlákẹ́ mi ò lè pa mi ò mọ ọmọ nípa kó Fọlákẹ́ ah! abẹ́ta kò jẹ́wọ́ fún mi níbí báyìí kí lè ràn ẹ́ lọ́wọ́ ju kó dé court kó dájọ́ fún ẹ lọ. Ah. Oh my god mo kóra mi sí báyọ̀ bọ́ ọ̀fíìsà mi ò mọ ọkọ̀ nípa kò fọlá kẹ́. Ah. mo mọ ọkọ̀ pàdé. Coloco, coloco, coloco, coloco, coloco ọjọ́ fún táà bẹ́ẹ̀ rẹ̀. ọmọ mi ò mọ búkì búkì ọmọ rẹ̀ lọ. ọwọ́ rẹ̀ ó mọ̀ mí ó mọ̀ mí. ó mọ̀ èmi sà. kí ló ń ṣe ẹ́ ọmọ mi. kí ló ń ṣe tàbí sọ kí máa lọ. ẹ má bínú sà ẹ má bínú sà ok èmi ni mo kù ní bàbá fún nífẹ̀ẹ́ mi ọ̀rọ̀ àǹtí ẹ̀ ò ní mo torí ẹ̀ wá sórí tá a bá ní ká dijú ká gègé inú gbọ́ a máa gé èèyàn ìgbà mi dẹ̀ ni ọ̀rọ̀ míì wà tá a máa rò pé ó ní òwẹ̀ tó máa láró nú kọ́lọ́n kó ṣàánú wa rú kọ́lọ́n má dọ̀tí wa kó má dọ̀rọ̀ wa rú gbogbo ọ̀nà tó bá fẹ́ bá mi gbà kí ní fẹ́mi máa fi kó òun gàràgàrà tó wà yẹn mi ò mind ẹni àmọ́ tí báwo kò fẹ́ ná wa mo ready. a máa sán ṣùgbọ́n a máa sán. ẹ jọ sá ṣé owó tẹ fẹ́ fún mi yẹn hmm. ṣó máa ra ẹ̀mí ẹ̀gbọ́n mi padà. kò lè ra padà mọ́jì àkúndọ̀rọ̀ padà sẹ́yìn tá a bá gbàgbé ọ̀rọ̀ àná ànírẹ́ ah, ni àbáṣeré jẹ́ ká gbàgbé ẹ̀ e. a tún máa jọ bẹ̀rẹ̀ padà náà ni o. nígbà tẹ mọ̀ pé kò lè rẹ̀mí ẹ̀gbọ́n mi pẹ́ ẹ̀jẹ̀ ẹ̀bẹ̀ òṣìwò lẹ wá ń bẹ̀ mí. ọmọ ah. oh, mi you understand mo wà ń bẹ̀ lọ́jọ́ tí ọkùnrin nífẹ̀ẹ́ mi sọ pé àwọn máa pa ẹ̀gbọ́n mi wọ́n dẹ̀ sọ wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n dẹ̀ pa lóòótọ́. Ah. wo ìwo má yẹ ká tó ká òru àkàsẹ́yìn mọ́ ìyẹn ti ṣẹlẹ̀ ó ti ṣe ọmọ dáadáa ti kàwé ní ká sọ̀rọ̀. ẹ jọ ẹ jọ ẹ jọ nítorí Ọlọ́run ẹ kọ́wọ́ sí kúrò lára mi. Hmm? ẹ̀yin àti ta lẹjọ fẹ́ sọ̀rọ̀. olórí ẹbí wa mà ní wọn. ìgbà tó wá jẹ́ olórí ẹbí yín kọ́ ṣójú olórí ẹbí ilé tiwa ni àbí kí ló kọ́ mi kó jẹ́ olórí ẹbí. olórí ẹbí ni wọ́n pé ọ̀pọ̀ ẹ̀gbọ́n mi àjọmọ̀gbọ́ fámìlì yín kọ́ ni. búkì búkì. òbí òbí lólórí yóò sì bí jọba bìnú mo bẹ mo forí ẹbí wa mo fi bẹ torí ọlọ́mọ mi gbà ní gbogbo ẹ gbogbo ẹ tọ́síbẹ̀ tó yàn náà. ẹ wo inú yín tẹ̀ tí ń bí mu ó yẹ kó ṣìkẹ́ wa máa lọ. ẹ sì tún dúró aládùúgbò ẹgbẹ́ mo fẹ́ ọkọ mi mo ní bá ẹgbẹ́ gbọ́ mi ẹ kọ́ sí lọ ẹ wo bó ṣe rí ìjẹ̀sà máa tàjí gbé dà wá síbẹ̀ wọ́n á bẹ̀ mí ẹ má ṣorí burúkú ni àwọn ló ń ṣàwọn lómi burúkú. Bọ́lájí ṣé nǹkan tó sọ nìyẹn. nǹkan tó sọ nìyẹn o in fact mo fi ń yí ẹ wípé ó yẹ̀yẹ́ èmi àti olórí ẹbí kúrò níbẹ̀ yẹn ní ìjọ yẹn tó ń pariwo mọ́ wa seriously wípé ṣé bí ọ̀rẹ́ wa ṣe pa ẹ̀gbọ́n òun ṣé bẹ́ẹ̀ náà làwa náà ṣe fẹ́ wá pa àwọn mọ́lé à ń láti sá àsálà fún ẹ̀mí wa nígbà tí àwọn ará àdúgbò fẹ́ máa jáde sí wa wo ó sọ débi wípé ó ní kò sí ibi tí òun ò ní bá ẹjọ́ yẹn dé ipò wọn á make sure pé òun bá ẹ̀ kanlẹ̀ pé wọ́n rán ẹ lọ ẹ̀wọ̀n yẹn ni in fact olórí ẹbí tún fi owó bẹ̀ ó lóun ò fẹ́ wípé ẹjọ́ lòun fẹ́ pé kán lọ sílé ẹjọ́ àfi tó o bá ṣẹ̀wọ̀n. Ah ṣòbúkì ló sọ gbogbo eléyìí ṣé lóòótọ́ ni pé ìbínú ò mọ̀ wípé olówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ ní tí mo kàn fi ìbínú sọ ọ̀rọ̀ tí mo fi ìbínú sọ ló wá di wàhálà sí mi lọ́rùn báyìí ah yìí. Um, Yes. Wọ́n ní màá bẹ̀. Yọ̀tún lọ́dún bá mi súnmọ́ ṣe yìí ẹjọ ìdílé Ọlọ́run ẹ̀yin náà lè súnmọ́ ẹ bá jẹ bí lọ sẹ́wọ̀n. ẹjọ ìṣàánú yẹn bá mi wá lọ́ọ̀yà tó bá competent tó lè assist mi ẹjọ. nífẹ̀ẹ́ mi ò ní láti sunkún mọ́ ṣó ti yẹ àwa náà à ń gbìyànjú à ń gbìyànjú gbogbo agbára wa láti rí i pé o lọ sẹ́wọ̀n ṣùgbọ́n tó bá jẹ́ pé agbára yẹn ò tó ni àtúbọ̀ sa eré sí i láti rí pé a gba lọ́ọ̀yà tó competent tá a dẹ̀ máa make sure wípé ò lọ sẹ́wọ̀n. Mr. Bọ́lájí ah, mo lérò pé mo ti gbìyànjú tó fún un. nífẹ̀ẹ́ mi please stand up. ìfẹ́ mi is okay. it's okay we walked in stand up it's okay. nífẹ̀ẹ́ mi. alikutos olúwa mi orúkọ mi ni agbẹjọ́rò adéyẹmí òkìkí ọlá mo bẹ ilé ẹjọ́ yìí láti bojú àánú wo oníbàárà mi ìdí ní pé oníbàárà mi yìí tó ṣe first offender ó ní arúgbó nílé nítorí ìdí èyí mo bẹ ilé ẹjọ́ yìí kí ilé ẹjọ́ bá mi dí ìjìyà rẹ̀ kù my lord. any objection barrister Anytime. no objection my lord. after a critical look on this case and the charge before this honourable court I find you guilty as charged Nífẹ̀mí Babájídé. ṣùgbọ́n nípa ọ̀rọ̀ tí agbẹjọ́rò rẹ sọ a ó dín ìjìyà rẹ èyí ni ìdájọ́ mi. I hereby sentence you to life imprisonment with hard labour. Order! As your lordship pleases. Arise. Cut! Òfin mẹ́ni tó ṣe abẹ́rẹ́ òfin onígun mi lórí èpẹ̀ táwa yìí lórílẹ̀‐èdè tá à ń gbé níbikíbi tá a bá ti wà ó yẹ ká máa ṣọ́ra ṣe torí ká má bàa lùfin ọ̀rọ̀ ní pani ọ̀rọ̀ ní lani ọ̀rọ̀ ní gbani ṣùgbọ́n abẹ́rẹ́ òfin ò ní ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ́ torí pé òfin ò mẹ́ni tó ṣe abẹ́rẹ́ òfin kò ní gún mi. òfin ọ̀mẹ́rin tó ṣe abẹ́rẹ́ òfin kò ní gún mi. òfin ẹ̀mẹ́rin ó ṣe o abẹ́rẹ́ òfin kò ní ọ̀rọ̀ la fi dáyé ọ̀rọ̀ la fi dá àwọn ọmọ ènìyàn ọ̀rọ̀ ó tóbi gan ni ọ̀rọ̀ la fi ṣẹ̀dá ọ̀hún ayé ayé ti tóbi tó ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi. Ọmọ nífẹ̀ mi ò ṣe jà, èmi tẹ̀lé máa kú sílẹ̀. Jẹ́wọ́ pé olórí burúkú yìí ó gbóúnjẹ wá lọ́rọ̀ kò fèmí lórí ẹ̀jẹ̀. Ọ̀tà wọ́n dà! Èèbà ni mo rò. Àti lálejò. Yóò sáà bì í. Súnmọ́ náà dùn. Ó ṣe wọ́n lè ẹ̀kọ́ ó ti tóbi ló ṣe yìí. sáré sáré àbá àgàbà bẹ́ẹ̀ wọlé wọlé wọlé wọlé. ó ta kò náà pẹ̀lú o ọ̀nà ọ̀sùn. àlàyé kí ló gbé ìjà ẹ̀ débi. ló ṣẹlẹ̀ owó tá a ṣe torí ìgbéjà orí ọ̀dọ̀. káyọ̀ àṣà àgbà wẹ̀ mọ̀ọ́gà. kí ló gbé ìjà ẹ̀ débi. orí sókè kò bá wà máa sùn ó máa sunkún kẹ ọrí ọrí. ti ṣe ooo bàbá ti ṣe ooo ti ṣe ó ti ṣe ooo bàbá ti ṣe ooo ohun tó ń bà lẹ́rù bàbá ti ṣe ooo adúpẹ́. ọpẹ́ ńlá o. adúpẹ́ gbajàgbà àjàyè. yẹsù. aráyè ọ̀tá aráyè òdì. yẹsù. àwọn ta ló ń bá wọn sọ ta ló ń bá sọ ta ló ń bá. láì ah, ah, ẹ. àti lóòótọ́ lóore àwọn àgbà tó sọ pé nǹkan tí bàbá fi ju ọmọ lọ kò kí n ṣe kéré mi rárá. <laughs> not only bàbá o màmá ohun tí ìyá fi ju ọmọ lọ báyìí gbọ̀rọ̀gbọ̀rọ̀ báyìí ni. bẹ́ẹ̀ni àwọn. Ah! try it my dpo number one awaiting id my dpo mo tún àfòyín mo gbé gbòòsà àfòyín iṣẹ́ lẹ ṣe torí ìdùnnú tá a ṣe bíbá ilé ní láìsẹ́yìn hàn ní dúnú bá ṣe ń dùnnú yìí. Ah, inú mi dùn pé a bá yín lè fàájì báyìí ah, reason tí mo fi mú dpo wá síbí nìyẹn pé anyway ká jọ enjoy together eh, any problem okay. let the enjoyment continue. Okay. Eh, no problem, go ahead. Okay, madam, àtúnlérí eh, wàhálà mọ́. Eléyìí ti wá ó dẹ̀ ti lọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ipò tí mo wà àti pẹ̀lú ìyọ̀ǹda látọ̀dọ̀ ọ̀gá mo fi àsìkò yìí sọ fún madam pé ẹ sọ fún àwọn ọmọ yìí kan fọkànbalẹ̀ kí wọ́n máa rìn kí wọ́n máa yan fanda bó bá ṣe wù wọ́n ẹ̀ tún rí wàhálà mọ́ tí wàhálà kan bá fẹ́ dé kí madam kàn sọ́gà. ẹ gbé gbogbo bọ́dì yìí sókè sólè wọ́n ní kẹ́ máa rìn bó ṣe wù yín kẹ́ máa yan fanda ah dpo cp ìṣẹ̀lẹ̀ ṣe. ṣe bá problem. gẹ́gẹ́ bí commissioner of police of this state or the state just call on me you don't have problems ṣe gbọ́ so. àmọ́ báà ní problem mọ́. madam. Eh? ẹjọ́ bẹ́ẹ̀ lọ́rùn ẹjọ́ bẹ́ẹ̀ lọ́rùn àròkígbé ẹjọ́ bẹ́ẹ̀ lọ́rùn àròkáwọlé rí ẹjọ́ lẹ́fẹ̀ẹ́ ẹjọ́ lẹ́fẹ̀ẹ́ rò ẹjọ́. ẹ̀mí ìlú àmì. ẹ̀mí ẹ̀mí. ìwọ nìkan. ẹ̀mí sọ kò dá lójú. ìdípá ló fún mi. ẹ ti gbọ́n kan tó sọ ẹ má ṣe anything fún ah. um, ẹ kàn assist ẹ kó má bàbá sọ̀sọ̀ kó sọ mọ́ mi ìyẹn kan ṣó ni ẹ ti gbọ́. ìlúsọ́mọ́ àwọn ọmọ ẹ̀ṣẹ́ kẹrẹ dá ipò yìí iṣẹ́ àwọn ọmọ ẹ̀ṣẹ́ ìmúlẹ́gbọ̀n mi bàbá lójú ẹ̀yọ náà. èyí ah! ni ìdájọ́ mi. I hereby sentence you to life imprisonment with hard labour. àrìn fẹsẹ̀ sí jìnnà rere. ọlọ́wọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́. ó yà wèrè ni tí burúkú ni ẹ ni. Ah! gbogbo àtàrọ̀ báyìí wàhálà yìí ni mò bá káàkiri gbogbo ọ̀sán wàhálà yìí mò ń bá kiri mo tún fẹ́ sùn wá jẹ́ kí n sùn ló wá pariwo wèrè báyìí òbí màá ní ká wọ́n dẹ̀sùn wá bá mi wọ́ọ̀dì ẹ̀ jáde o tó sì wọ́n ni. Ah, commissioner of police bàbá o IG àṣẹ ìyá wèrè ni wèrè kan fariwo disturb ní bí ẹ̀dẹ̀ wà ń bẹ̀ yẹn má parọ́ oyè yín o. bàbá ah, ah, kí ló ṣẹlẹ̀ gan kí ló dé. dákẹ́jọ́ òbí wa tí ó ti yẹ mi ò dẹ̀ lè bá gbé màá sọ fún àwọn dírẹ́sì yẹn kó wá pààrọ̀ ẹ̀ kó kú lẹ́gbẹ̀ẹ́ yẹn bí èwo láriwo ojoojúmọ́ tí ó ni tí rántí bàbá ẹ lọ́rùn ni àbó rántí ìyá ẹ ni. rẹ̀sí o rẹ̀sí àlàyé ìyàtọ̀ sọmọ tí ó bẹ́ dàbí bó ti ní gọ́njí lórí. ó ní gọ́njí ẹ mo ló ti ṣe àádọ́sùn. àwọn òwe tí mo fi jó ìyàwó tí wọ́n lè gbẹ́dìyẹ Ah, ẹ ti já wèrè o bàbá ẹ má bínú bàbá gbẹnu òṣìṣẹ́ sọ̀rọ̀ bí ó dàbí pé ńgbà tó oníṣẹ́ ló yẹ kó máa pariwo wèrè. kọmíṣánná pólísì ẹ sọ fún wèrè yẹ ọ́ dà ní kó lọ́mú parí kó máa fẹ́ mi lára torí pé kò oníṣẹ́ ló yẹ kó máa pariwo wèrè abẹ́ mọ̀ ó yá dídé kó lọ́mú parí. ó yá dídé kó lọ́mú parí jọ ó ṣe bá ti fún ẹ o máa fẹ́ bàbá ẹ mọ́jú ni kò yí sítírì ni o ó máa fẹ́ bàbá ẹ mọ́jú ni o kìíní tó àlàyé àwọn tó yẹ kí ẹ fún iṣẹ́ lọ́wọ́ fún iṣẹ́ oníyẹ ti yí yí sítírì yí sítírì. yẹsi o pàmísọ́nà tó bá dé ilé yín kó máa ee afẹ́ àìjì bíbá yóò kó dẹ̀ máa kán sí mi náà lára. èrè fẹ́ bébì ló ṣe. ẹ kọmíṣọ́nà o. èrè ẹ̀ dẹ̀ try now orí wa yìí ó yá yìí sí five three yìí ò fẹ́ dáadáa yìí sí five. wọ́n ní kó yìí sí five owó wèrè ni. now you are talking. àkóbá jìnnà rere. Happy birthday, happy birthday, happy birthday to you. Many happy returns of the day. Long life and prosperity. Hip, hip, hip. Hooray! Hip, hip, hip, hip. Hooray! Hip, hip, hooray! Nífẹ̀ẹ́ mi, wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Àṣẹ! Ẹ̀ nífẹ̀ẹ́ ni, a kí ẹ kú oríire ní orúkọ mi president inú ọgbà yìí number one bẹ́ẹ̀ àti àwọn executive mi àti ẹkú oríire ah, àṣọdúnmọ́dún ló ṣàwọ àṣọdúnmọ́dún àṣẹ àṣọròmọ́rò ló ṣàwọ àṣọròmọ́rò àṣẹ tó wá máa dìwò yọ ọdún tó ń bọ̀ ọdún tó ń bọ̀ kí tiẹ̀ ni ní gbogbo àti máa lò láyé ẹ báyìí wọ́n máa péjú ṣe é. àṣẹ. <laughs> ok ok ok. wọn ló tó nífẹ̀ẹ́ mi wọ́n ní bó ṣe ń ṣe ní ayé náà ṣe lọ́rùn àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀dẹ̀ nígboro wọn náà ṣe tiẹ̀ níbí. bẹ́ẹ̀ ni àwọn farm ìtọ́ ìṣe yìí ò ní mọ̀ sí ìbànújẹ́. àwọn èèyàn ẹ nínú ọgbà yìí àti àwọn ọ̀rẹ́ ẹ tó wá ń wò ẹ ní gbogbo ìgbà eléyìí túmọ̀ sí wípé àwọn èèyàn gidi wọ́n wà ní ẹ̀yìn ẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìwọ ẹ ló dáa tí wọ́n fi dúró tiẹ̀. so therefore ìwọ àti ọ̀rẹ́ ẹ ẹ àkàrà òyìnbó yìí báyìí. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Sunday of day. Long life and prosperity. If, if, if. Hooray! If, if, if. Hooray! If, if, if. Hooray! inú mi dùn púpọ̀ pàápàá jùlọ fún surprise birthday tẹ̀ ṣe fún mi yìí mo dẹ̀ gbàdúrà pé lágbára ọlọ́run ọba òun báyìí la bára wa ṣe ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe mo ní. actually ọ̀gá nífẹ̀mí you deserve more than this. oh thanks so much. <laughs> actually èmi ni mo ní idea pé ká ṣe surprise birthday fún yín <laughs> èmi mo pọ̀ wọ́n tó kù pé ó yá ká organize ẹ̀ so èmi gbogbo ni mo ní idea sir. ọgbọ́n obìnrin tó ní idea. n kò fẹ́ kọ́ mọ̀ ni. yes sir. anyway sir àdúrà ni èmi máa gbà fún yín ní agbára ọlọ́run ojú ti rí ọdún yìí ẹ̀mí á rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún ní agbára ọlọ́run gbogbo ìgbà tí ẹ bá wá ń celebrate birthday yín eléyìí tá à ń ṣe fún yẹn ní rántí ìbànújẹ́ happy birthday sir. ní agbára ọlọ́run lágbára Elédùmarè lágbára ọ̀yìn nílẹ̀ àtọ̀yìn nílẹ̀ ayé yìí ìyí ń bọ̀ ènì báyìí náà hàmọ́ ayé ènì báyìí náà hàmọ́ ọ̀tá ènì báyìí náà hàmọ́ ọ̀tá àbí ọ̀gbẹ́ báyìí wọn. àbí o àbí o. aláyé gbé kí ló ṣẹlẹ̀ gan-an èwo ni gbé ah, má máa ké o ní láti máa ké ń bí jáde ọjọ́ ayọ̀ ẹ lè ní nà ọ̀gbà díẹ̀ sílò sílò sílò sílò lò sílò lò lò sílò lò lò sílò lò sílò lò lò. nífẹ̀ẹ́ mi ń sunkún mo sọ ẹ pé bó ṣe wà yẹn after that birthday ó máa sick tó bá ti sunkún lọ díẹ̀ báyìí o tó bá ti bẹ̀ pé ó ti tó ó ti tó tó bá ti dákẹ́ tó bá tún máa gbé báyìí a tún ní pé ibo ni ṣèyí wà. ẹ ò sọ fún pé mo wà lọ́fíìsì pé mi ò lè wá ni. mo kúkú sọ fún yín pé o wà lọ́fíìsì pé o ò lè wá mo dẹ̀ jẹ́ kó mọ̀ pé nǹkan tí mo wá ṣe ń bì náà àjọmọ̀ èmi àti ṣèyí ni ó tèmi àti nífẹ̀ẹ́ mi á sọ̀rọ̀ náà tí mo lè jẹ́ kó mọ̀ pé mi ò ní ráyè wá ó dẹ̀ ní kò sí problem. ó mọ nǹkan tí mo rò ní last year nígbà tó ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi fúnra mi ni mo promise ẹ pé tó bá ti fẹ́ ṣe tọdún yìí èmi ni màá ra tíkẹ́ẹ̀tì tèmi àti ẹ̀ máa jọ lọ fi lọ sí Dubai oh. mo sọ pé Dubai ni mo ti fẹ́ kó celebrate ẹ̀ wá wo ibi tó wà dà nígbà tó ní kí wọ́n celebrate birthday in Dubai tó wá ń celebrate ẹ̀ ní in fact ó máa sick seriously after this birthday ó máa sick mo sure pé ó máa sick gan lọ síbẹ̀ náà ṣá aṣá ti ṣe àti gbìyànjú níwọ̀nba ṣe ṣáṣe díẹ̀ àṣe dáadáa in fact mo láti bẹ̀ wọ́n pé kọjá ya fọ́tò nítorí wọ́n ní wọn gbà kí wọ́n ya fọ́tò fún àwọn ẹlẹ́wọ̀n mo ṣáà bẹ̀ wọ́n pé kí wọ́n fi hàn ọ̀rẹ́ wa kẹta Oh. No. Oh. Abi, I try. No, no, no, no, no. I try. No. I try. Ah! I Ọlọ́run àtúbọ̀ bàbá ṣàánú fún. In fact, ah, èmi gan-an bó ṣe ń pé gan-an mo kàn ń ṣọ̀kan akéwì àdábà àrìnfẹsẹ̀ sí jìnnà no, no, no, o. Ah ṣàánú fún mi mo fi kúrò nínú àlámọ́ tí mo wà ẹ má jẹ́ kí àìjẹ mi gbé ọlọ́run olúwa ṣàánú fún mi ọ ọlọ́run gbèjà àbúrò mi jà lọ́dọ̀ ọ̀rọ̀ lọ́pọ̀ má jẹ́ kí àìsàn jẹ́ mi tí ọlọ́run ṣàánú ìwọ ló mú dání ẹ̀kọ́ nínú wọn kì mí ìwọ ọlọ́run ṣàánú fún wá fún mi kúrò nínú àlámọ́ tí mo wà olúwa rán àmì sí mi olúwa ṣàánú fún kí máa lẹ́kọ̀ ṣe lọ́dẹ mi àtẹ̀mí àtàrà ilé mi ayọ̀ nìkan jẹ́ tiwa o torí pé ẹni tí tiẹ̀ ti bàjẹ́ wá nìkúra wọ́n. pásítọ̀ eh, bí mo ṣe lá àlá ẹ̀yìn ẹ̀ sá. praise the lord hallelujah praise the living god hallelujah. Babalaji ọ̀rọ̀ ọ̀rẹ́ yìí la fi ṣe fíjì mọ́jú èmi pẹ̀lú àwọn àfàdúrà jagun bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọ̀rẹ́ yín ló yọ ẹ̀mí Ọlọ́run fi hàn mí pé láìpẹ́ láì jìnnà ọ̀rẹ́ yín máa rí ìtúsílẹ̀ níbi tán wà yẹn nítorí pé Ọlọ́run máa taari olóore sí wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé wọn ò mọwọ́ mẹsẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ yìí. Ah, Ọlọ́run fi ìṣípayá hàn yìí èmi náà tún lálà wípé ah, ọ̀rẹ́ mi ó ń sọ lọ́wọ́ adẹ̀rí ẹnìkan tó kàn jáde wá tó wípé ah, ẹ tú ọwọ́ ẹ̀ sílẹ̀ ẹ jẹ́ kó máa lọ ah, a jẹ́ wípé àlá tí èmi lá àti ìfihàn tí ọlọ́run fi hàn yín ó ti jọra wọn nìyẹn sà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni orúkọ olúwa ilé ìṣọ́ agbára ni orúkọ olúwa ilé ìṣọ́ agbára ni láìpẹ́ láì jìnnà gẹ́gẹ́ bí mo ṣe wí ọ̀rẹ́ yín máa kúrò ń bẹ́ ẹ ṣùgbọ́n iṣẹ́ kan ṣolẹ̀ yín ní láti ṣe o ẹ nílò àti lọ sínú ààwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ méje. pásítọ̀ ṣé èmi ṣàbùn. nù ẹ̀yin ẹ̀yin lẹ́yìn ọjọ́ keje tẹ́ bá ti parí ààwẹ̀ yìí ẹ máa padà wá bá mi èmi pẹ̀lú yín àti àwọn afàdúrà jagun a jọ wá fi àdúrà jagun ìṣọ́oru lẹ́yìn èyí mo gbà pé ìyanu ńlá máa ṣẹlẹ̀. mo ṣetán láti ṣe gbogbo ẹ̀sà. ẹ jẹ́ ká gbàdúrà orúkọ jésù orúkọ jésù olúwa ọlọ́run àṣẹ ògo ni forúkọ yín ọlọ́run tó ń jẹ́ èmi ni ọba tó ń jẹ́ alpha àti omega. agbára ọlọ́run gbogbo ẹ̀ ti yanjú nìyẹn wíwá yín lónìí ó mì ní lọ́ọ̀tún mi gan in fact. mo ṣe wá yẹn ló dáa because by lágbára ọlọ́run ọba a máa tó nǹkan bíi monday tó ń bọ̀ ó yẹ kí n lè resume. jẹ́ kí n sọ fún yàrá àbúrò kì í ṣe pé bóyá kò wù mí kí n máa wá àwọn ẹbí pé gbogbo yín máa ń sọ pé yẹn ẹ ò rí mi máa ń jìnnà sí i ṣùgbọ́n kò sáyè the opportunity tí mo ní kojú pé torí pé mo wà ní leave lọ ẹ bá monday sìn lágbára ọlọ́run máa resume. so quick ẹ eh, mo ti parí leave mi ẹ wo ni tó ń kọ ẹ má mọ ìdí yẹn bó ṣe máa ń ṣe tiẹ̀ nìyẹn ẹ kọ̀ wọnú mọ́tò kẹ sáà mọ́tò kẹ máa lọ eh, sí. ẹ dúró lórí ibi kwapa ẹ ṣàwọ tí yín kẹ máa lọ sí. Eh, ẹ kò ní láti wà bí táyà báwo àṣẹ kòtò tó bá ti start mọ́tò máa. ayọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀rọ máa yẹ ah, kí n ṣe yẹn. ẹ má jíjó mi o. ee ta ni kò jíjó ẹ ṣé hip hop ni. ẹ kókò bẹ́ẹ̀. ìwọ kó mi lè mi lè risk ẹ bóyá wà á bi táyà ẹ kò dá jẹ́ kí n lè. ẹ sà ẹ wo ẹ fi ilẹ̀ ẹ kọ̀ wá start bó tẹ bá ti start bó tó máa kú. láì láì láì kò possible jẹ́ kí n wá. ìwọ náà dìde kúrò ń bẹ̀ yà bírú èèyàn olélẹ́yìí báyìí nísìnyí. wo sórí oúnjẹ wèrèrè tí n bá start mọ́tò tábà ló máa kún bí táyà tí ó kún kọ́ ẹ̀wọ̀n máa sọ pé yọ̀ pani náà. ẹ màá fa sí. ìwọ náà dìde kúrò ń bẹ yẹn dìde kúrò ń bẹ. tani ko jíjọ ẹ lọ́wọ́ ló jẹjẹrẹ. wọ́n fọ ẹsẹ̀ ẹ wá start mọ́tò. lọ́wọ́ lọ́wọ́ ẹ tọ́dù nígbà tó ẹ tọ́dù màá nà ẹ gọ́ wọ́n wọ́n Olúwa wa! fi dá ọ lẹ́jọ́ lọ́mọ yẹn dájú. bó ṣe ń lọ hmm. ètò ní bó ṣe ń lọ láti iléeṣẹ́ móhùnmáwòrán òjìkùtù ẹ̀yẹ̀rú ọ̀kẹ́ni ní ọlọ́fà àgbọ̀jọ́ ọlálọ́mí ọmọ abisujú kọ ìjà kátàkìtì báyìí náà ní toro ti tọ́fà ìyẹ̀rú bíkan bíkan ìkan ò gbọ́dọ̀ ju kan lọ́fà ẹ lórí ètò lẹ́ni ẹ wò ó gbọ́gbọ́ kàn sí eléyìí ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ̀yà ara alẹ́ ẹ ti gbọ́ ẹgbẹ́ tampan ààrẹ ẹgbẹ́ tampan sọ pé dandan lówó orí o ọ̀nà yọ̀sìn lásán ọ̀bọ̀ra ó ní gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá tó bá fẹ́ lọ síwájú àti ìdàgbàsókè fún ẹgbẹ́ òṣèré gbogbo orílẹ̀-èdè nàìjíríà pátápátá wọ́n ní ó gbọ́dọ̀ sọ owó ìsọ̀ránṣọ ẹ lọ sàn ẹ wò à ń gbádùn yín nílé ẹ̀yẹ lọ sàn bó ṣe ń lọ lètò ètò ni bó ṣe ń lọ ǹjẹ́ ti gbọ́ nípa ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ ẹ̀mí àwọn èèyàn méjì láńlá gbòógì tó ń bẹ ní ìlú tá a wà yìí ó mọ̀ ló wọ́n pàdánù ẹ commissioner of police àti arábìnrin ní òṣèlú gbajúgbajà tí gbogbo yín mọ̀ ìyẹn Wọnúọlá Òkèdára commissioner of police tí gbogbo wa mọ̀ ìyẹn ni Adéṣẹ́gun Adéṣínà àwọn méjèèjì ṣàǹkóṣàǹkó ni wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ tí à ń sọ̀rọ̀ nípa yìí kí ọlọ́run bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere ǹjẹ́ ti gbọ́ bó ṣe ń lọ lètò ẹja bọ́ sí ìpele mi kí gbogbo yín pátápátá kẹ́ ẹ lè gbádùn wa èmi náà ni gbogbo yín pátápátá ti mọ̀ mí lé pé ìjẹ̀rú ọ̀kẹ́ ọlọ́fàmọ́jọ ò ní bá yín mú èrà tí ò bá lọ́mọ nú tẹ́ bá rìn ẹ mọ́ fura gbogbo èèyàn pátápátá bó o bá rìn mọ́ fura kò ṣe gbogbo èèyàn tẹ́ bá ń pàdé lójú ọ̀nà báyìí náà lórí rẹ̀ pé ǹjẹ́ ti gbọ́ wípé wèrè kan ló ṣá DPO Àkànwó Anímàṣàhùn pa èèmọ̀ rẹ o ìyẹn túmọ̀ sí pé gbogbo èèyàn tó bá pàdé àbí tó bá rí òyìnbó wọn kọ́ lórí wọn pé o gbogbo èèyàn náà kọ́ ló balance ìyẹn ni pé tẹ bá ń rìn ẹ máa fura ẹ wò nípele nípele báyìí láwẹ́láwẹ́ báyìí náà là ń sọ lẹ́mọ́ ẹ wọ ẹ̀yìn èèyàn mi nílé ǹjẹ́ ẹ̀sì ẹ̀ ti gbọ́ wípé ibi tọ́rọ̀ dé dúró bá ìjọba àpapọ̀ má ti kéde wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá mọtí wakọ̀ bóyá ó ṣàṣìṣe ní àbófọpọ̀ ẹ̀gbáyàn wọ́n ní kí wọ́n gbé gbogbo orú èèyàn bẹ́ẹ̀ lọ síbi tí wọ́n ti ń wo àrùn ọpọlọ káàkiri gbogbo orílẹ̀-èdè nàìjíríà lófin wọn ti ṣiṣẹ́ dákun tó bá ń wakọ̀ mọ̀mọ́ mutí tó bá mutí mọ̀mọ́ wakọ̀ nítorí pé bá fẹ́mi àwọn èèyàn ṣòfò ẹ wò ẹ̀yin èèyàn lórí èrò tá a fẹ́ sọ yìí ǹjẹ́ lè sùn síwájú díẹ̀ kó bá mi gbé sókè lọ́nà nítorí pé mo fẹ́ fi nǹkan kan hàn yìí nǹkan tó fẹ́ fi ẹ̀yìn ó lágbára. ẹ wà tí mi ṣe rí ọlọ́run àtijọ́ òun ló gbẹ́ kó tó o ṣe rí ọlọ́run sìn jẹ́ẹ̀tì ló ń lò bẹ́ẹ̀ ni àtúntẹ̀ bá mọ nǹkan tọ́lọ́pàá in fact inú mi kàn ń dùn ni ní kí wọ́n ti ẹ̀ pa ó tọ́ ni hmm. àǹtí mi ṣe láwọn ọlọ́pàá yìí eléyìí kò tẹ̀ ẹ́ kókò láwọn tó tó máa wọ aṣọ ọlọ́pàá nítorí pé àwọn eléyìí àwọn náà ń bọ́ ọlọ́pàá jẹ́ tó fi sọ pé ọlọ́pàá ò dáa. wà á sí o hmm. jẹ́ ṣọ́ra ẹ̀ kó nǹkan tó máa sọ nítorí pé ẹni tó kù náà kò ń ṣe dúdú náà fámìlì ẹ̀ o tó wá yọ̀. Hmm. àǹtí mi tó bá yẹ kẹ́ mọ̀ nǹkan tọ́lọ́pàá yìí tó ṣe fún mi ni èmi lè máa máa support. <coughs> wọ́n ìwọ ló mọ ọ́ àǹtí mi oúnjẹ ti délẹ̀ mu ní pé kí wọ́n pè yín. ẹ lọ gbé wà. Oh. This is a letter from Shu George. Benson. Oh, uh-huh. àwọn ẹlẹ́wọ̀n kan fẹ́ fún ní amnesty okay okay okay okay ah bàbá yìí náà pẹ̀lú àwọn tó ń lọ bàbá àgbàlagbà yìí bàbá Jẹ́míníyì Adéwálé ah mo bá bàbá yẹn yọ okay abẹ́rẹ́ lédi tó máa ń jó káàkiri tó ń jójó kí pé ah, a lọ máa jójó ẹ̀ lé wọ́n sùn ok nífẹ̀ẹ́ mi ọba jíde náà wà lára àwọn tó ń lọ wà wẹ́ mo bá wọn yọ ọ́ mo bá wọn yọ mo nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní padà sídìí nǹkan tó gbé wọn lọ́dọ̀ wa now what you need to do for me you take this to the registrar kẹ gbogbo nǹkan tó bá lórí ọ̀rọ̀ wọn. gbogbo ọ̀rọ̀ tí ọ̀gá bẹ́ẹ̀ sọ nínú ilé mo fẹ́ kó kíyàn pé èèyàn dẹ̀ wá sí kò pé that is the end of the life a lọ sí tàwa tó padà pàápàájì mi sọ pé nǹkan tó gbé ẹ yẹn kò tún dá ẹ a ṣe tó a mo mọ̀ pé ọ̀rẹ́ ẹ̀ ìwọ máa bá yes sir um, òun náà ti learn lesson ẹ̀ one or two things tóun náà rí bí òun náà gbọ́dọ̀ mọ̀ pé òun láti ṣe corrections. all right ẹ ṣé gan sir. yẹ ká fi gbà láti ṣe um, èmi gan ti ṣáàtì wọn lánàá tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí ẹ̀ but wọn ò wọn ò tí ì response nífẹ̀ẹ́ mi kí ni túmọ̀ eléyìí ah, ṣé orí péjì àwọn bọ̀bọ̀ yẹn tí mo sọ fún ẹ pé kó máa wò mọ́ ẹ̀ náà lórí wa. lórí mi kàn ń wò kàn mí lórí fóònù. kí ló ń sọ ṣebí Instagram ló wà nú ẹ yìí ibi péjì àwọn bọ̀bọ̀ yẹn lè má gbé kúrò kí ló ṣe tó ṣe báyìí ó ṣe difficult láti bá sọ̀rọ̀ báyìí náà bó ṣe rí títí títí bó ṣe ṣe títí títí náà ni nígbà tí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ lórí ikú àbúrò ẹ̀ ó ní iye time tó take mi láti bá ẹ sọ̀rọ̀ pé kó má ronú mọ́ lórí ikú ẹ̀ o tún dé nsìn náà àtúndé kò fi àwọn bọ̀bọ̀ ilẹ̀ o tún continue náà láti máa check page wọn kí ló ń wá ohun tó ti lọ ti lọ náà kí ló ń wá káàkiri ok mo ti gbọ́ nǹkan tó sọ ṣe. o gbọ́ o gbọ́. àní ah, mo ti gbọ́ ah. kò sí problem um, alpha pẹ̀lú nǹkan tí yà sọ. ohun tí mo ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún ẹ náà ni pé mo ti bá àwọn people yẹn sọ̀rọ̀ wọn ò tí get back sí mi mo ti send mail sí wọn wọn ò tí reply mi náà ìwọ ló dé ń bá wọn ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé nǹkan tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ so bóyá kó tún bá wa mọ bó ṣe lè bá wọn sọ̀rọ̀. Eh, ìyẹn ò le èmi á make sure pé eh, mo lọ síbẹ̀ màá dẹ̀ yanjú everything. okay o sure. Ah, ah, ìyẹn ò lè. nífẹ̀ẹ́ mi o sure. ṣe yí kí ló ṣẹlẹ̀ bí ilé púrọ́ fún ẹ̀nà ṣé bàdẹ̀ pẹ̀lú orí aago máa ṣàlàyé fún ẹ pé mo ti ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe. okay kò sí problem. okay no problem. o ṣé ọ̀rẹ́ mi. have a good day. all right o ṣé mo dúpẹ́ o. thanks so much. kò sí okay all right. okay o o. pa ikú àtàrọ. mi lè jàre látàárọ̀ ó jẹ́ lẹ́ máa pè mí látàárọ̀. n ah. ṣàṣọ pé mo máa pè fún ara mi mo ti ń bọ̀ lọ́nà hmm. kó tó di pé fẹ́tì pè mí pé tí màá ti fẹ́ máa rọbí ah, kò dẹ̀ sí mọ́tò lọ́wọ́ wọn so mo sáré gbé wọn mo gbé wọn lọ sí ọsibítù àwọn dókítà wọn yàn àtẹ́ǹsì wọn lọ́wọ́ mo ní kí n máa bọ̀ nílé. báwo wà ní ìsìn. ẹ wọ́n ti yàn àtẹ́ǹsì lọ́wọ́ hmm. mo ayé sọ̀rọ̀ gan possibility wà kó ti bímọ ah. ọlọ́ba mi sọ láyọ̀ àtàláfíà. àmì ọlọ́wọ́ jẹ́ kórìí bẹ́ẹ̀ o. ọmọ mi dà. látàárọ̀ ó ti sùn náà. ó ti sùn wọn á jẹ̀wọ́ tó yẹ pé lóru lóru lọ fún wọlé. ṣé jíjẹ wà lẹ ṣe bí i. ẹjọ́ bẹ lọ́rùn àròsàkún ẹjọ́ bẹ lọ́rùn àròkígbé ẹjọ́ bẹ lọ́rùn àròkàlólérí. ẹ tó wá pọ ọkọ yín yẹn ṣé lè júwèé bó ṣe rí fún wa àbí kí lè lè sọ fún wa nípa ẹ̀. ẹ wo ọlọ́pàá ó ti ṣiṣẹ́ ibi yẹn tán ẹni òdẹ́ni rárá bó ti yọ ti máa yọ sí ìbọn ló yọ sí mi bó ti mo rí pàṣọ tó wọ̀ ó kọfà ojú ẹ̀ ni ó tí mi ṣe bẹ́ẹ̀ nìyẹn mọ̀ nìyẹn. ẹ wo ọlọ́pàá wọ́n tiẹ̀ lọ jẹ́ pé àwọn tí wọ́n ṣiṣẹ́ burúkú yìí fún bàbá ọ̀rẹ́ olúwa wọ́n ti ń ṣọ́ wọn bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àbí ó ṣe wá jẹ́ pé gbà tí wọ́n wọlé lọ́pàá wọn bẹ̀ yẹn. Um, madam ẹ tẹ̀sán pé nígbà tí ọkọ yín dé ẹ̀yin lẹ ṣí gate fún wọn. bẹ́ẹ̀ ni mi mo ṣí gate fọkọ mi èmi náà ah. um, uncle bẹ̀tẹ̀ ẹ sọ pé nígbà tẹ́yìn wọlé ẹ bá géètì yẹn ní ṣíṣe ni. bẹ́ẹ̀ni ṣíṣe ni mo bá géètì ṣùgbọ́n nígbà tẹ́mi máa wọlé mo rí sísítà tí wọ́n ń jáde ah gbogbo hymns mi ni wípé wọ́n lọ ra nǹkan tí wọ́n fẹ́ jẹ wọ́n dẹ̀ máa padà wálé bọ́ mo rí mọ́tò ọkọ wọn tí ó ti wà nílé ní ìjà kí n ti géètì padà. ah madam eh? ṣe bẹ́ẹ̀ sọ pé anybody ò jáde kúrò nílé yìí. ah eh, ah ma'am ẹ eh? eh, eh, farabalẹ̀ ẹ farabalẹ̀ <laughs> ẹ kò dáhùn béèrè tí mo fẹ́ bí yín kí lẹ mọ̀ nípa àwọn tó wá pa ọkọ arábìnrin. ah ah sir ẹ mi mọ kankan o mi mọ kankan pa ẹ o ẹ wo bí sà ẹ wo bí ọ̀dọ̀ alẹ́ mi kan ni mo lọ sùn ah. mo wọṣọ àwọn ará alẹ́ kó má lè mọ̀ pé bí a mo jáde ṣó ti yẹ yín pé kí n tètè lọ lálẹ́ àná yẹn kí n tètè jíde láàárọ̀ yìí nǹkan tí mo ṣe nìyẹn o ah, ah, ọmọkùnrin yẹn ni o. ẹ má wọrí tí a bá ti lọ ń sìn àjọmọdé station ni torí a ní ọ̀rọ̀ kan àbí been. Ah! ah. Um. Ah. bí yín. ẹ pẹ̀lú mọ́lá ní àbúrò náà fún mi wẹ́ mu yóò àgbà ṣe lọ to get me Hamza let's go. Ah! Ah! get up. ee kàmú bẹ́ẹ̀ Eh. má yẹ mọ́. má bá ń sọ fọ́kọ yín. Thank eh. you. Báyọ̀sí ò sọ̀rọ̀ ni Báyọ̀sí mi sọ̀rọ̀ because kò yé mi mi understand bá mi sọ̀rọ̀ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan kí ló ń ṣẹlẹ̀. kí ló rò pé mo lè bá ẹ sọ irú kí ló rò pé mo máa sọ náà. ok irú kí ló rò pé o lè sọ kí ni nǹkan tó lè sọ tíjẹ ti kú rabaraba ẹ̀ ṣì ń lọ ikú tún mú last born lọ àwọn Yorùbá dẹ̀bọ̀ wọ́n ní kú tó ń pojú gba ẹni owó ló ń pa fún ni èmi ò dé ṣe tán àti kú mo ṣe àti kú o ṣe tán àti kú o ọmọ kékeré yìí ni mí o. babe arabala wa kò sí kó tó máa pẹ̀tà lójú ràn wọ́n ní tí odò bá ń gbáre rè káràbà lọ túnra mú ni àwọn àbá túnra mú ni ìṣòro gbogbo àwọn tí wọ́n ti lọ yẹn bí wọ́n ṣe kọ́ títí wọn nìyẹn má gbẹ̀yìn má gbẹ̀yìn lágbálẹ́ dídùn àwa ò ní bá wọn kú kan bí o ṣe yíyẹ àfi tí àwọn bàbá ń gbẹ́jọ́ mi bá ti kú wọ́n sì wà kí ló fi ń ṣeré bí ọmọ ìjọ yìí wo bí babe lọ relax. nǹkan tó ń sọ yìí dé dá ẹ lójú ó dé lójú pàmì kú. <laughs> o mọ̀rọ̀ àwọn bàbá tí mò ń sọ ni tí mo bá ṣì ní bàbá ń gbẹ́jọ́ kò sí nǹkan tó jọ máa rìn o ní láti máa fi ẹ̀jẹ̀ gbìjà rẹ̀ ṣùgbọ́n. ṣùgbọ́n ẹ̀mí já tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹ sọ pé kí n máa orí ẹ̀sìn. kò lè yé wọn. rárá o kò lè yé wọn kò lè yé wọn nítorí ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ ni pé wọ́n sọ fún ẹ wípé tó ṣẹlẹ̀ yẹn kó fìjà fọlọ́run jà. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọlọ́run dùn wá nú nítorí kò bà wá nú jẹ́ nítorí ìbámu irú ìsìn báyìí sìn bá máa ronú ni pé ibo lọ̀rẹ́ mi wà. mo sọ fún ẹ nígbà yẹn mo ní kó fìjà fọlọ́run jà kó fọwọ́ lẹ́rọ́ ká ní wò ṣe bẹ́ẹ̀ ni kí làbá máa sọ ń sìn bóyá hospital ló bá wà ń sìn nígbà tí n bá wá sọ fún ẹ wípé ìdó gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n pa àbúrò ẹ̀ ah a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o kì í ṣe pé inú mi dùn kì í ṣe pé bí mo fi ń yọ ẹni tí wọ́n pa o àmọ́ kò sí anybody láyé yìí tó bá wu ìwà ibi tí bí ò ní bá òun náà kò sí ẹni tó pa èèyàn tí wọn ò ní pa òun náà bíbélì tàǹkà ó sọ wípé kò sí ẹnikẹ́ni tó pani nípa idà nípa idà ni wọ́n máa fi pa òun náà kò sí bó ṣe lè wò kórí kó pààyàn báyìí àbí kó ṣàyàn pa àbí kó yìnbọn fún àbí kó gún nígò gbogbo ọ̀nà kọ́nà tó bá fi pa èèyàn wọ́n máa fi bẹ́ẹ̀ pàwọ́ náà ni and i'm very sure gbogbo àwọn tó kù tọ́wọ́ ò ti bà tọ́lọ́wọ́ ò tí ì ṣetán tiwọn ọlọ́run máa pa gbogbo wọn náà ni. àmì o ah, in fact inú mi ti ẹ̀ dùn àmọ́ àdúrà tí mò ń gbà ni wípé bí wọ́n ṣe pa ẹ̀kan nínú wọn yìí kí àwọn méjì tó kù káwọn náà fò sọ́lẹ̀ kí wọ́n kú. dandan ni bá ṣe máa pa wọ́n nìyẹn mm. ìwọ ṣáà fọwọ́ lẹ́rọ́ bó ṣe fọwọ́ lẹ́rọ́ tí ẹ o má bínú ọlọ́run àgbègẹ̀. Ah. ṣé ìgbẹ́lẹ̀ rẹ ni kò sí wàhálà kò sí wàhálà díẹ̀ kò sí wàhálà díẹ̀. mo rí ìyá bíbélì pé ìkúra náà dẹ̀ pé. òun ló sọ wípé ẹni tó bá wùwà ibi ibi àbá ẹni tó bá pààyàn wọ́n máa pa òun náà àbúgbọ́ so fi ọkàn ẹ balẹ̀ bí mo ṣe ń wò ẹ inú mi ń dùn má ronú mọ́ má bọkàn jẹ́ mọ́ orí ibi tó rọra sùn síyìn àbórí bẹ́ẹ̀dẹ̀ ló máa rọra sùn tí wàá tó gbọ́rò yẹn mí pé wọ́n tún ti pa àwọn mi. ọ̀rẹ́ mi fọkànbalẹ̀ jẹ́ ká concentrate dáadáa sí most especially lórí ọ̀rọ̀ iṣẹ́ wa ní ọ́fíìsì o ṣe yẹn ah, kí ni jíjẹ jíjẹ kẹ tí mo ní kí wá sọ fún ẹ mo tiẹ̀ fẹ́ mo tí mo bẹ tiẹ̀ dùn ní mood tí mo bá yìí eh. jẹ́ kí n tètè máa lọ tèmi. ok ọ̀rẹ́ thank you thank you. kí ló ń kó tó bá mi ṣá yẹn gan-an kọ́ sọ fún mi kí ló ṣẹlẹ̀ gan-an náà. ok torí pé o ti rí mi lóbìnrin àbí o wá rí pé o lè jẹ wọ́n bí láéláé mi ò ní gbà fún ẹ ọlọ́wọ́n ọba tí mo bá máa débẹ̀ yẹn tí mi ò bá bá omi lẹ̀ tí mi ò bá bá omi lẹ̀ ókè ó dáa mo ti gbọ́ wàá gbà pé obìnrin ju obìnrin lọ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ọdẹ òṣì. má ṣe nǹkan tó fún ni àtọ́ níbi tó wà yẹn màá fìbọn fọ́ orí ẹ̀ dànù. ìwọ Ah. yes o ti rójú mi àbí kò sí problem uh, yes. yorùbá sọ wípé ẹni tó bá ń rán ni lẹ́wọ̀n kó má sun àsùnpara ẹ̀yin pa àbúrò mi ìgbà tí ẹ̀yin pa àbúrò mi kò sẹ́ni tó rí yín kò dẹ̀ sẹ́ni tó máa rí yín náà tẹ́lẹ̀ wọn máa di olóògbé ah. bẹ́ẹ̀ ni ah. o ní lọ́jọ́ kùtì ẹ̀ náà pé. Ah. toyọ ló máa pa mí please. kí ni má pa wọ kò sí wàhálà tó bá sọ ìwà rẹ iṣẹ́ rẹ la fi dá ọ lẹ́jọ́ mọ̀ yẹn dájú ìwà rẹ o iṣẹ́ rẹ la ó fi dá ọ àwọn kò bẹ́ẹ̀ òfé tí gòkè àjà lọ òòó àwọn kò fẹ́ òfé tí gòkè àjà lọ òòó ẹni tí ó rẹkùn àtẹni tí ó pẹkùn òkè lẹni tí ó bá wẹkùn ṣeré gbé àwọn kò fẹ́ òfé tí gòkè àjà lọ òòó igúnnugún ní ìjẹbọ ṣálú ayé akàlàmàgbò ní ìjẹ tòdí ọ̀run àti gún ayé àtàkàlàmàgbò dí ọ̀run ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ wálé ayé gẹ́gbóhùn mi ṣàṣẹ bí igúnnugún bá láàlà igúnnugún àjorí akàlàmàgbò láàlà àkàlàmàgbò àsì jẹ̀dọ̀ adìyẹ láàlà àtọwọ́ ẹni dọ́wọ́ ẹni àtọwọ́ èèyàn dọ́wọ́ èèyàn ńlá adìyẹ ògògò màgábí dótùfẹ̀ gbélẹ̀. wòmí òjò iná wojowojowo ní ìṣàwojú alẹ́ oòrùn yànrànyànràn ní ṣàwojú ọ̀sán yìí kọ̀ọ̀kanran kọ̀ọ̀kan ní ṣàwòyè yìí olókun ojú kọ̀ọ̀kanran kọ̀ọ̀kan ò kí ń bi ojú rẹ ò ní rí bi ikú ò ní pa ọ́ àrùn ò ní dì ọ́ mọ́lẹ̀ wòmí o ti dé ọdẹ tó wọnú igbó lọ rèé pẹran òkété ikú rí ọkété àrùn rí ọkété àṣe èyí rí ọkété ẹnikẹ́ni èèyàn kéèyàn ni tó pa yín lọ́tún tó pa àwọn ọ̀rá rẹ lọ́sì onítọ̀hún ti ṣe bíríkó tó ti wọnú ẹbọ yìí á ṣe wì sẹ́kùlé olódùmarè àṣẹ àṣẹ wọmi àṣẹ ọ̀ya iléyà ìfọ̀nwájú. àjàmá mi àjàmá ooo àjà òní mi kólórìṣà ò mọ́mọ́ àjàmá ooo. báwo ló ti rò yẹn tẹ́lẹ̀. Ah, ah, ìwọ ló ń sọ̀rọ̀ báyìí gbáwo lèèyàn lérò travel. Ah, ṣẹ́rù gbà wá ló máa dé bá. Hmm, jẹ́ ká sọ̀rọ̀ lórí fóònù bó báyìí máa jẹ́ à sọ̀rọ̀ lórí fóònù. Eh, eh. All right. Ó ga o òun náà ń sákàlà fẹ́mi ara ẹ̀ nìyẹn o. kí ló mi. ṣé wò mọ̀ pé àwọn mẹ́rin lọ́jọ́ ń rìn ni wọ́n jẹ́ tipa mẹ́ta nù wọn. àwọn mẹ́rin. bẹ́ẹ̀ni. mo ah, tó ni o. èyí tó tẹ̀ fọ́nì sí mi jù ní èyí bọ̀bọ́ òjò yẹn virus pẹ̀lú bọ́lọ́pàá ṣe ń ṣọ tó mọ̀ tá tó ń ṣọ àdéhùn òdòdó wọn padà pa náà ni. Ah, àwọn bóyì ṣá wọ́n ti di máa ń kìlọ̀ fún ọ ládùúgbò. Ah. mo rò bí kò ṣe tán àti lọ ni. mo ti ń lọ gan báyìí ọ̀dà ọ̀rọ̀ ni mo yìí ò sọ kankan sí. ẹ kí ló fẹ́ kí n sọ sí i. Ah ọ̀rọ̀ nífẹ̀ẹ́ mi tí mò ń sọ nísìn tí mò ń bẹ́ẹ̀ sọ tí mo ṣe tá à ń discuss yìí o sọ anything. ta ló jẹ́ nífẹ̀ẹ́ mi. ah o mọ nífẹ̀ẹ́ mi. mi ò rántí ta ló ń jẹ́ nífẹ̀ẹ́ mi náà. ọ̀rẹ́ wa ni nífẹ̀ẹ́ mi náà. ọ̀rẹ́ tiẹ̀ má ẹ̀ bá sọ pé ọ̀rẹ́ mi ni nífẹ̀ẹ́ mi ọ̀rẹ́ mi la pààyàn àbí kí ló ń tà láti sọ. Ah. apààyàn ló sọ̀rọ̀ pa ẹ̀ ah, ó lè pè lọ́rẹ́ mi ọ̀rẹ́ mi ni mo bílẹ̀ rẹ̀ ni mo bá sọ ní gbogbo ìgbà tí ò dá mi mo tún sọ fún nífẹ̀ẹ́ mi wípé ẹni tó bá fi ìdà pààyàn nípa ìdà náà máa fi pa nífẹ̀ẹ́ mi ò tún sọ̀rọ̀ fún mi that means pé tí nífẹ̀ẹ́ mi ò bá lọ sí kóòtù tó ṣe ń lọ sí kóòtù yẹn sìn kí wọ́n dájọ́ fún kí wọ́n ní pé kí wọ́n pa tí nífẹ̀ẹ́ mi bá padà dé ó máa padà pa èmi náà torí àpààyàn ni irú ìwà wo ni mo mọ̀ tó lè wù mo lè tẹ̀lé yín dé kóòtù sìn kó sọ fún mi pé èmi àtòun lájọ́ ṣe ọlọ́run ò ní jẹ́ kó gba bábẹ̀ lọ ráúráúráú nítorí tó bá padà dé tó bá padà dé ó lè pa èmi fúnra mi yes ó lè pa mí. ṣe yí àbọ̀ ní sùúrù ní sùúrù ọ̀rẹ́ rẹ ni tá à ń sọ yìí ọ̀rẹ́ wa ni ṣé ogun ńlá gidi òun ńlá gidi òun lagidi. gidi ṣé bá ṣe máa wò tó máa lọ ẹ̀wọ̀n lẹ́ẹ̀kejì lélẹ́yìn ni. bọ́lájì ah! bọ́lájì ah! kúrò nù lé mi. òun lé mi kì í jáde nulẹ̀ ẹ̀. má jẹ́ rí ẹ mọ́ láéláé tó bá tún ti jáde. Ah! ẹ bẹ́ẹ̀ ni bí nífẹ̀ẹ́ mi ṣe bẹ̀rẹ̀ rèé màá máa bá sọ̀rọ̀ á máa bá mi lágídí á máa yí mi sọ́tún á máa yí mi sósì àṣé nǹkan tó fẹ́ ṣe wà nínú ẹ̀ bí mo ṣe ń wo ẹ̀yìn náà ẹjọ́ ń pààyàn. ẹ bọ́ tèmi ò ń ṣe nífẹ̀ẹ́ mi ní ìlágídí. ẹjọ́ ń pààyàn ni mo ṣe ń wo ẹ̀. ah stand up. no let's get out. bọ́ tèmi ò get out. màá ní kọ́ ẹ lára mo yẹ sọ fún yẹn. èmi bẹ̀rẹ̀ ni náà má lọ lọ àbúrò ò pé ni. Ah! àdúgbò àwọn ọ̀rẹ́ àpàyàn wo ni mo kó jọ yìí. lẹ́yìn gbogbo atótónu agbẹjọ́rò méjèèjì ẹ̀yin ti fi ìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ àti lódodo ni ìwọ arákùnrin nífẹ̀mí babájídé jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn ní ọjọ́ kejìlélógún oṣù keje ni ó pa òjó àkànbí aka virus ẹni tó wà níwájú ilé ẹjọ́ yìí fi ìdí ẹ̀ múlẹ̀ pé ó pa àwọn wọ̀nyí nítorí pé ó fẹ́ gba ẹ̀san lọ́wọ́ ara rẹ̀ èyí tó sì lòdì sí òfin ilẹ̀ wa yìí. fún ìdí èyí ìdájọ́ mi rèé ilé ẹjọ́ pa láṣẹ pé kí wọ́n yẹgi fún ìwọ nífẹ̀mí ọbájídé títí tí ẹ̀mí ò fi bọ́ lára rẹ̀. ọ̀dà. Cut! òfin òní tó ṣe abẹ́rẹ́ òfin òní kò ní lórí èpẹ̀ táwa yìí lórílẹ̀‐èdè tá à ń gbé níbikíbi tá a bá ti wà ó yẹ ká máa ṣọ́ra ṣe torí ká má bàa lùfin ọ̀rọ̀ ní pani ọ̀rọ̀ ní lani ọ̀rọ̀ ní gbani ṣùgbọ́n abẹ́rẹ́ òfin onígun mi ẹ̀bẹ̀ mo bẹ̀ ò torí pé òfin ò mẹ́ni tó ṣe abẹ́rẹ́ òfin kò ní gún mi. òfin ò mẹ́ni tó ṣe abẹ́rẹ́ òfin kò ní gún mi. òfin. tóbi gan ni ọ̀rọ̀ la fi ṣẹ̀dá ọ̀hún ayé ayé ti tóbi tó ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni. Mr. Adifemi báwo lẹ́yìn náà ṣe fíìmù sìn nígbà tí ẹ gbọ́ tó ní kọ́ lọ dájọ́ ikú fún kọ́ lọ pa inú mi ò dùn inú mi bàjẹ́ gan-an. àti wípé kí ni èròǹgbà yín sìn lórí kéèyàn máa gbẹ̀sọ́ fún ara ẹ̀. ní tí mo lè sọ nípa ẹ̀ ni pé kí àwọn ìjọba wa kí wọ́n jọ kí wọ́n máa bá wa rí sí àwọn tí wọ́n máa ń pààrọ̀ èèyàn nítorí owó gbogbo ohun tó bá yẹ kí ìjọba náà ó ṣe lórí ẹ̀sùn tó bá gbé wá síwájú wọn kí wọ́n ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ lótìtọ́ kò sí ẹni tí abẹ́rẹ́ òfin ò lè gún ah! àmọ́ inú mi dùn lónìí bó tilẹ̀ jẹ́ wípé ìbànújẹ́ ló jẹ́ fún mi lórí ìgbésẹ̀ tí mo gbé ṣùgbọ́n mo achieve èmi. Thanks so much. Thank you. Oh! You help me. Oh. Hey! Oh. Oh. Hey! Hey! Hey! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Yeah. ìfẹ́ mi á ìfẹ́ mi ó lọ ó lọ á òfin mẹ́ni tó ìfẹ́ mi á òfin onígun mi òfin mẹ́ni tó ṣe abẹ́rẹ́ òfin onígun mi lórí ẹgbẹ́ táwa yìí lórílẹ̀‐èdè tá à ń gbé níbikíbi tá a bá ti wà ó yẹ ká máa ṣọ́ra ṣe torí ká má bàa lùfín ọ̀rọ̀ ní pani ọ̀rọ̀ ní lani ọ̀rọ̀ ní gbani ṣùgbọ́n abẹ́rẹ́ òfin ò ní gùn mí ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ́ torí pé òfin ò mẹ́ni tó ṣe é abẹ́rẹ́ òfin kò ní gún mi. òfin ọ̀mẹ́ni tó ṣe abẹ́rẹ́ òfin kò ní gún mi. òfin ẹ̀mẹ́ni ó ṣe o abẹ́rẹ́ òfin kò ní ọ̀rọ̀ la fi dáyé ọ̀rọ̀ la fi dá àwọn ọmọ ènìyàn ọ̀rọ̀ ó tóbi gan ni ọ̀rọ̀ la fi ṣẹ̀dá ọ̀hún ayé báyé ti tóbi tó ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni àwọn àwọn ẹni ìdá olójú méjì ni bó ti ń bani níṣe ńlá ni àwé ṣọ́ra láti máa sọ̀rọ̀ ẹnu rẹ ò ní kó bá ẹ òfin mẹ́ni tó ṣe abẹ́rẹ́ òfin ò ní gùn mí.